tọ́lá bàbá yọnu. àánú mẹ́nu làkàwà tàbá kálí àwòrán. ọlọ́run ní kọ́ọ̀lù àánú mẹ́nu làkà wà tábà akálí àwòrán. ọlọ́run ní gbólóhùn èyí tó ṣe wípé àwọn èèyàn yìí sọ ni fún ànábì nù alẹ́sàdùn asálàm ni pé sáwọn wà nígbàgbọ́ sí ọ wà tábà akálẹ̀ àṣàlù tó lè jẹ́ wípé àwọn èèyàn yẹpẹrẹ ni wọ́n ń tẹ̀lé ọ kọ́ọ́lá wà máa il bí máa kánú yá màlú kọ́ọ́lá wà máa il mi bí máa kánú yá màlú. ó ní wà máa il mi ìmọ̀ tí wọ́n ní kẹ́mi ò wá mọ̀ ìyí tí wọ́n ní kí n máa sọ ọlọ́run ní mọ́ kèé ṣe bí mọ́ kánú yá màlú nǹkan táwọn èèyàn yìí ń ṣe ń ṣe ọlọ́run ọba ò ní kí n máa sọ tí wọ́n ṣe ń ṣe ìdáwọ̀ bá kàn ní kí n máa ṣe ní dáwọ̀ ọlọ́run ní kí n máa ṣe fún wọn kò ní kí n máa wá dìde pé ẹnìkan jẹ́ ẹnìkan jẹ́ tálákà kò sí dọ́kàn pẹ̀lú pé iṣẹ́ wo lágbájá ń ṣe tó bá dọ́dọ̀ mi pé kẹ́hìn àwọn èèyàn fẹ́ gba Islam kan ẹjọ́ iṣẹ́ wo lẹ̀ ń ṣe o nígbà tá a fẹ́ gba Islam kò sí dọ́kàn mi pẹ̀lú lẹ́yìn o so èyí tí wọ́n ń ṣe òkan tó fẹ́ ṣe dáwà kẹ́jọ máa bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnìkan yìí pé kí lẹ̀ ń ṣe o kádó ti gbá fẹ́ ṣe afẹ́ pé ìṣojú ọ̀nà tọ́lọ́wọ́n ba òwe ọlọ́run bá ní kí n gbèrè ọ̀nà tọ́lọ́wọ́n ba wà má ilmi bí má kánú ya àmàdùn ọlọ́run bò ní kí n máa wádìí kí n máa ṣèwádìí pé o kí ni wọ́n ọlọ́run ní kí n máa wádìí ẹ̀ ọlọ́run ní kí máa wádìí wọn so ànábì ọlọ́run bá ń sàlàyé fún wọn yín pé kò sí tó kàn mí pẹ̀lú wádìí kémi ó ṣe dáwà kí wọ́n dẹ̀ gba dáwà lọ́wọ́ mi kódà bí wọ́n ti ń ṣe dáwà ẹ̀ bó wọ́n ti ń ṣiṣẹ́ ọlọ́run ọba bó wọ́n ti ní ímọ̀ nìyẹn sí nínú ẹ̀mí wọn kò kẹ́mi ọlọ́run ọba nìkan ló mọ bí ó ti san wọn lẹ́sàn-án tó ló gbọ́dọ̀ pé ní ìsáàbù wọn in isaabuhum illa ala rabbi láò tẹ̀síwọ̀n ọ̀wá ni ẹ rí o isaabuhum gbogbo pé á bí wọ́n léèrè kúérì wọn pé bóò lẹ ti ṣiṣẹ́ iṣẹ́ yín tẹ́ ẹ ṣe iṣẹ́ tẹ́ ń ṣe ní láyé kìíní kan bóò lẹ ti ṣẹ̀sìn ọlọ́run ọba èmi kọ́ màá máa béèrè gbogbo eléyìí tèmi ni pé ìdọ́rọ̀ ni kì í ṣe ni pé àtẹ̀bílì kì í jíṣẹ́ ẹ̀ẹ́dọ́gbàdẹ́gbà kì í mọ̀ pé ó ti dára wa náà nù ṣe kí wọ́n máa wádìí nǹkan kọ̀ọ̀kan kò sí tó kàn pẹ̀lú ẹ̀ ìsáàbù ohun ilà alárọ̀bì gbogbo pé àbí wọn léèrè ọlọ́run ọba mi nìkan ló sọ ní dandan fúnra rẹ̀ pé òun lòun ó bí wọn léèrè tó bá dijọ́ gbéǹde alikiyama sọ ọlọ́run ọba ló sọ yìí pé òun ó bí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí léèrè ló jẹ́ pé ṣe ọlọ́run ọba ó sọ fún wa pé nínú àdìsí kan ìtọ́lọ́run ọba rán mi ni pé òmírìtù an uqatilan nas la láìlà àìlọ́ so oní tí wọ́n pa mí láṣẹ náà ni pé kí n máa báwọn èèyàn jà kí n máa gbógun ti àwọn èèyàn tí wọ́n fi sọ pé láìlà ìlọ́lá tí wọ́n dọ̀ pé rasulullah so tí wọ́n bá ti wá sọ tí wọ́n bá ti ṣe lẹ́yìn ta wàyò kí mu sọ́lá tí wọ́n máa kírun wàyò tu zaka tí wọ́n dẹ̀ máa yọ zaka tọ́lọ́ bá ní kí n sọ fún wa ni wáyé dá fáhàlú dálík tí wọ́n bá ti ṣe kí ni o tí wọ́n bá ti ṣe léyìí o aṣọ mú mi ní ìdìmọ̀ àrùn àwọn àlàkùn tí wọ́n lè ṣe léyìí náà ṣe lè pé àtọwọ́ wọn ni o àtẹ̀jẹ́ wọn ni o wọ́n ti dáàbò bò nìyẹn so àní èèyàn wá lọ pé wọ́n yára nìkan ṣe kíní kan kọ̀rọ̀ kò kàn án mọ́ ìta afẹ́ náà ni pé sọ́sà àṣà rí pé ó ń kírun ó ń yọ zàká ó dẹ̀ gbàgbọ́ ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ni tó bá ti gbà bẹ́ẹ̀ ó ti dáàbò bo pé ká má bàjá ó ti dáàbò bo dúkìá rẹ̀ wọ́n ní wá isa abohun àlọ́wọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ máa ń ṣe ní kọ̀rọ̀ pátá yẹ́nyẹ́n ta ni ó bi wọ́n léèrè rẹ̀ o ọlọ́run ọba òun náà ni ó máa bi wọ́n léèrè rẹ̀ so wọ́n ṣàlàyé fún wọn yí pé ẹ̀yin èèyàn yìí o láò tẹ̀sán ọ̀run ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi ń sọ̀rọ̀ yìí kálẹ̀ ẹ bá mọ̀ ni kálẹ̀ ẹ ti mọ̀ ni ẹ mọ̀ wípé ìsáàbùhùn ìlà alárọ̀bì èmi èyí e ṣe tí wọ́n ní kí n máa wádìí àwọn èèyàn káàkiri wọn ò ní wádìí kankan pa wọn bí wọ́n ti ń ṣẹ̀sìn kan wọn ò ní wádìí ẹ̀ tèmi ni pé kí wọ́n kàn gbà tẹ́máyọ̀ ti gbà ó tán kádìjọ́ máa ṣẹ̀sìn ọlọ́run ọba ṣùgbọ́n ká máa wádìí yẹn ọlọ́run ọba ò gbé fún àwọn tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ló fi pé nínú ẹ̀sìn ọlọ́run ọba àìmọ́ wá àìmọ́ kí ló di pé àwọn fìyà jẹ nìkan nínú ẹ̀sìn àárí ẹlẹ́rìí tí ó pè báyìí kó ló fìyà jẹ nínú ẹ̀sìn tẹ́lẹ̀rí ò bá ti pé wọn ìfẹ́ ká máa sọ pé nìkan ṣe kankan láì mú ẹ̀rí wá wọn ìfẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn rárá so ló fi jẹ́ pé tá a bá tó rí nǹkan báyìí tá a sì ẹlẹ́rìí pẹ̀lú ẹ̀ lálẹ́ fìyà jẹ nínú ẹ̀sìn lẹ́nu kan ṣe kankan kọ̀rọ̀ tá a kankan jẹ́ ẹ̀dọ́ àrí báyìí orí báyìí táwọn yẹn náà dẹ̀ rí pẹ̀lú ẹ̀ so kò sí nǹkan tó abẹ́ pèsè nìyẹn náà. wa ma ana bitaridil mu'minin. wa ma ana bitaridil mu'minin. èmi ni ó ọlọ́run ọba òòràn mi pé kí n jẹ́ ló ṣe pé ẹni bá fẹ́ rán nígbàgbọ́ ó ní mo dé o mo fẹ́ nígbàgbọ́ kí wọ́n á ní olùsílẹ̀ ló fẹ́ nígbàgbọ́

ipe ọlọ́wọ́n bá ò ṣe àwọn ànábì ọlọ́wọ́n bá àgbẹ̀dì máa ń ṣe dáwà kẹ́nìkan wá dípò òun fẹ́ gba dáwà yẹn lọ́wọ́ wọn kí wọ́n ní irú rẹ̀ kọ́ kọ́ wọ́n ní kó gba dáwà ẹlòmíì ni wọ́n ní kó gba dáwà ara kò sẹ́ni wọn ní káwọn yẹn tó ń ṣe dáwà wọn ṣe bẹ́ẹ̀ nam. in ana illa nadhirun mubin. in ana illa nadhirun mubin. ìdọ́lọ́wọ́ bá kàn ní kí n wá ni wípé. kí n jẹ́ nàvírùn ẹ̀ tó jẹ́ pé ó wá kìlọ̀ fáwọn èèyàn wípé gbogbo ẹni tó bá tẹ̀lé tọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ò bá àjẹ́ èèyàn yẹpẹrẹ kò bá àjẹ́ èèyàn ńlá ní tó bá rí kó jẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́jẹ́ pé yóò rà náà ṣùgbọ́n ẹni so ìjọba ni kí n wá sí nàdírọ̀ ọba ṣe so kí n wá kìlọ̀ ìkànnì nǹkan bí làwọn ànábì ọ̀nà bá wá ṣe òun náà ni alẹ́ ìndàr wàtẹ̀ṣìr wọ́n wá fún pé ẹ̀yin èèyàn ẹ wà lè náà tẹ́ bá ṣe dáadáa nǹkan méjì tí wọ́n wá fún un so kí wọ́n fáwọn èèyàn ní glad tidings pé ẹ wà lè náà tẹ́ bá ṣe kí ni o tẹ́ bá ṣe dáadáa so ẹlẹ́ẹ̀kejì náà ni pé wọ́n wá wọ̀nà àwọn èèyàn pé tẹ́ bá ṣaláìṣe tọ́lọ́hún ẹ wọ̀ náà wọ́n tún wá fún warning so ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá fún òun náà ni warning wípé tí wọ́n bá jẹ́ pé déyìn bá jẹ́ tí yóò bá jẹ́ ìtọ́ lọ́wọ́n ọba yóò jẹ́ ẹni tó ṣe wípé yóò wọ̀ iná so eléyìí ló jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé wọ́n wá fún náà. قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين ẹ̀wà rí ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Nuhu alayhi salatu so nígbà tí ó sọ̀rọ̀ eléyìí fún wọn àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yìí wọn ò tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ wọn ò ṣetán àti tẹ̀lé ṣùgbọ́n nígbà tó wá di nǹkan tó yẹ pé ó ń pè wọ́n torí ó ti wà ní àwọn súra kan ló pé ní da'awtu qaumi laylan wa nahara mo pe àwọn èèyàn mi ní òru àti ní ọ̀sán wàlámù yẹsídì dùá í ìlà fèrè ọ̀rọ̀ gbogbo bí mo ti ń pè wọ́n tó yẹn wọ́n kàn ń sá fún mi ni so àwọn èèyàn noa wọ́n wá ń sá fún noa so wọ́n ń sẹ́ bí ìgbàlẹ́ pé noa jẹ́ bí ẹni tí nǹkan ti fọwọ́ bà kẹ́bàá ní ọjọ́ kí wọ́n má pa àwọn ànábì ọlọ́mọba ní wèrè so wọ́n wá ń sá fún noa wọ́n ń sá fún un rẹ̀dúnà ò fi wọ́n lọ́rùn lẹ̀ ó ń pè wọ́n ní alẹ́ ó ń pè wọ́n ní ọ̀sán ó ń pè wọ́n ní gbangba ó ń pè wọ́n ní kọ̀rọ̀ gbàdán wá rí i pé wàhálà rẹ ti fẹ́ pọ̀ jù wọ́n ní àti ah, ẹ ti fẹ́ pọ̀ jù wọ́n wá sọ pé ìwọ ànábì ọlọ́run yìí kọlu láì yánu wọ́n ní wọ́n ànábì ọlọ́run ọba ti ṣe náà wọ́n ní tó o bá fi lè lọ jẹ́ ẹni tí ó jìnnà sáwọn tí o bá yẹ pé kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó o má ta sáwọn ọmọ ọmọ wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ jìnnà sáwọn tẹ́yẹ́yẹ́ wọ́n yìí látẹ̀kùn nánà mínàlímárì jù míì kò sí èméjì bẹ́ẹ̀ ìtawọ̀ àṣẹ fún ọ ni pé àmọ́ ọ wà ní ìkànnà àtàmọ̀ lẹ́lókò nígbà tá a ti sá fún ọ táwọn wọ̀ gẹ́gẹ́ bíi pé kí wọ́n máa wò kí báyà bíi wèrè ní ọ́tà ń sá fún ọ tá a bá ti rí ọlọ́kan tó bá ti fẹ́ yọ báyà àwọn èèyàn ṣe tí àti gbọ́rọ̀ nù mọ́ lára nǹkan tó wá ṣe náà ni pé tó bá bá wọn níbì kan tó bá ká wọn mọ́bì kan ní tí wọn ó ṣe ni pé àwọn èèyàn ó mú ọwọ́ wọn báyìí wọ́n tún ti bọ́ lé etí jáàlú àsọ bí àwọn fi àdá nìyẹn so wọn ó mú ọwọ́ wọn báyìí wọ́n ti bọ́ lé etí tó bá ká wọn mọ́bì kan tí wọ́n ti ti ráyè tí wọ́n wà kó bẹ̀ wọ́n tún tọwọ́ bọ́ lé etí wàsítẹ́lì ṣáà síyáàbà wọ́n tún wá mú ẹlẹ́wọ́n tó sọ pé yóò tún ti ọ yóò tún gbé aṣọ yóò tún dàborí pé kí n tiẹ̀ fẹ́ rí ànábì ọlọ́run yìí rárá àwọn kan tẹ́ sí fún nìyẹn wọ́n ti ọwọ́ betí wọ́n ó daṣọ borí àwọn aláwárí pé ọ̀nà tó ti ń padà àwọn báyìí wọ́n wọ̀ fún un lójú ọ̀nà àwọn arí pé tó ti bí àwọn ti ṣe gbé eléyìí fún tó tó máa bẹ́ẹ̀ lọ́dún mi ti ṣe dáwà ẹ̀fọ́ yóò ti bínú bẹ́ẹ̀ yẹn gé òun ò so ìgbà náà sọ fún pé wò ó ọ̀rẹ́ ní sinmi á sọ fáwọn èèyàn kí wọ́n máa da òkò bò ọ́ òkò lókù dá máa lè ọ́ so náà tó wá rí i pé ah ó dàbẹ̀ ni pé òun ti jẹ́ iṣẹ́ lẹ́yìn òde ògóńgó bá wọn ìwọ ọlọ́run mo ti jẹ́ iṣẹ́ o gbàdá ọdọ́ ọmọ ìlẹ̀mí lóko tí má débì kan so kò sí ìkànnì bẹ́ẹ̀ ṣe sí kò tẹ́tẹ́ tó gbalẹ̀ so lórí ẹgbẹ́ wọn pé kọ́ làárọ̀ bí iná ká omi kazabun ló bá declare fọlọ́run ó ní wọ ọlọ́run ọba èmi ò lè jíṣẹ́ mọ́ o iná ká omi kazabun àwọn èèyàn mi ti sọ pé onírọ́ ni mí mo ti gbìyànjú mo ti gbìyànjú so òun ló declare fọlọ́run pé àwọn eléyìí ti di mọ̀kàdébí wọ́n ti sẹ́ni ó pòjìṣẹ́ ọlọ́run ọba ní irọ́ so kò sọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ dá sí ma àbẹ́yìn náà tún ọgbọ́dọ̀ tó tún lè dá sí ma kò sí àlágbára wọn làwọn ọmọ ilẹ̀ lóko kí ló tún wá kù so kò sí ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ dá sí ma wọ́n ti ní àwọn fẹ́ máa lẹ̀ ní òkú ni. fàtà bayni wa baynahum fatiha. ó wá ní fàtà bayni wa baynahum fatiha ìwọ ọlọ́run ọba ìdókù ni pé dájọ́ láàrin ìní àti wọn ó ní lókùn ní pé kọ́nà ọ̀pọ̀ wọn lẹ́nu ló jẹ́ ẹ̀rìn ẹ̀ fatiha ọlọ́run dájọ́ láàrin ìní àti wọn ìdókùn ọlọ́ba máa ń lò ní àlìlá ìparẹ́ lókùn gbadé ẹ̀ bá ti sọ pé ànábí ọlọ́ba ànábí ọlọ́ba ni pé òun ò mọ ohun tó fẹ́ ṣe mọ́ ó ti sú òun ọwọ́ wò pé in ní kíni o àlìkíni àlìlá so píparẹ́ olókùn so ó bèèrè lọ́dọ́ lọ́dọ́ pé kọ́lọ́mù fún pàwọn èèyàn rẹ torí pé ó sú pé kò sí nǹkan tó ń fẹ́ ṣe mọ́ gbogbo option tó ń nípa dáyẹn ló ṣe kí ni o lòun ti lò ó wá ní ìwọ ọlọ́dún bá fẹ́ pa wá rẹ wà náà jí ni wà máa ń má yíyà mínà lè mú mi ni torí pé kò kan ọlọ́run ọba ó lè pa mùsùlùmí àti kèfèrè tí ó pa ogun ọrẹ pọ̀ kọ̀ọ̀kan ọlọ́run Oya na kí mùsùlùmí ọgbọ́n àwọn àlìjẹ́ náà lè náà nù so yóò sì bá ara rẹ̀ pọ̀ bẹ̀tẹ̀ òun ní ń má bá ara rẹ̀ pọ̀ ọlọ́run wà náà jì ní. ọlọ́wọ́ bá sùnmọ́ gbàdó bá fẹ́ pa gbogbo àwọn èèyàn mi rẹ́ ọlọ́run là mí wà máa ń mọ ìyá àtàwọn tó gbà fún mi káà fásitì pé tó bí eighty something mínàlì múmìnì tí wọ́n jẹ́ múmìnì tí wọ́n gbà fún mi tí wọ́n gba dáwà tí wọ́n gbà lọ́wọ́ mi wọ́lọ́wọ́ bá wá jẹ́ tó ṣe yí pé yóò là wọ́n torí pé ìdí mo tọ́ ọlọ́dọ̀ rẹ ní ìsìn ìparẹ́ ni sọdọ́ ànábẹ́ ọlọ́wọ́ rẹ̀ tọrọ àparẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì gbàdúrà rẹ̀ ọlọ́ba gbàdúrà rẹ̀ Ọlọọba bá fẹ́ sọ mí bóyá ọlọ́wọ́n bá ti ọlọ́ni fa ù ní àwọn la tóbi ìwà olùwà ọlọ́run parẹ́ pẹ̀lú wọn àtàwọn ẹ̀kọ́ sí ó fẹ́ ṣe ọlọ́run gbàdúrà rẹ̀ ọlọ́ni fa wà máa ń ma àwọn àti gbogbo àwọn tó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n gbà fún. ọlọ́wọ́ bá ní àlà wọ́n fìlì káwọn èèyàn kún bẹ́ẹ̀ so ànábì iná ó wà ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbà fún wọn ń bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ mẹ́ta wọ́n ní ọmọ rẹ̀ mẹ́ta ni sáàmù hàmù àti yáfìn so wọ́n ní àwọn náà wọ́n ní àwọn àbẹ̀bẹ̀ tó ọmọ ẹ̀ ní ṣe kanahan kanahan ti ọmọ rẹ̀ kan ọmọ mẹ́rin ló bí ọmọ ẹyọ kan òun ò sí bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ òun náà lóun ò sí bẹ́ẹ̀ àdúgbò àwọn aráàlú àwọn èèyàn sí bẹ́ẹ̀ so ọ̀tún nípa ọmọ rẹ̀ sọ pé sàáwí ìlà ajábalẹ̀ yíyà sí mu ni ó wọ gbé gbogbo ọjọ́ lójó ti máa ń rọ̀ láyé gbogbo yọ o ti omi tójú máa ń mọ tójú bá ti rọ̀ gbogbo bá ń bá rọ̀ ọ wá pé òkè kan tó ga rẹ gbogbo ọjọ́ ti rọ̀ láyé bí ọwọ́ sàlẹ̀ rẹ̀ báyìí nìkan ló máa wà tí àwọn ẹgbẹ́jọ́ ti àpáyà rẹ̀ kójú owó ló lè dé òkè ọlọ́run ti ní òun ti tájẹ̀tì òkè kan ológa jù nínú ọ̀rọ̀ àwọn so yà á símù ni òun yóò dáàbò bò tójú <laughs> so òun mú pé. bàbá yìí sọ a, ah, ọlọ́run fẹ́ lọ bí òkè ọmọ èèyàn ló lọ fẹ́ fi àjẹ sàpamọ́ tí ò ní rí ọmọ èèyàn lè lọ fún tí ó yọ pé ẹgbà tí àwọn ah, ẹni wọn wá wọn wá wọn wá wọn ò rí so wọn so wọn ni so àwọn ẹni ọmọ so ọlọ́run àgbẹ̀ kí yẹn ló bí àjẹyàn tí ò ní rí ọlọ́run bọ̀ ló bí àjẹyàn kó jẹ́ pé kí ni ọlọ́ni àwa láàánẹ́bì náà àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ náà àbúrò àbúrò náà ni pé àwọn tó jẹ́ gbogbo àwọn ẹranko tó wà lórílẹ̀ ìjọ náà àwọn náà wà pẹ̀lú ẹ̀ tó gbé wọn síbẹ̀ táwọn náà wà bẹ̀ lákọ lágbo tó gbé wọn síbẹ̀ ọlọ́ni àwa lálá ọlọ́run bá ní sùnmà. sùnmà agórọ̀kùnà ọlọ́run ní súnmọ́ agorọ́kùn náà bá dòlbà kí ọlọ́lẹ́yìn ìgbà tá a la àwọn tí wọ́n kó sínú ọkọ̀ ojú omi tán ọlọ́run ọba ní àwa tẹ gbogbo àwọn tó kù ọlọ́run ní àwa tẹ wọ́n rí albàkí ọlọ́run gbogbo àwọn tó kù ọlọ́run la tẹ wọ́n rí ọlọ́run ọba pàṣẹ fún omi kó máa ṣẹ́ láti lẹ̀ẹ́lẹ̀ kómi ó kójú òde tó máa rọ̀ láti òkè àwọn afáwa sọ wípé àwọn omi méjèèjì ọlọ́ọ̀bá ní kí wọ́n pàdé ara wọn omi tí omi omi omi kó wá látòkè kó máa ní dídà kéde ké ń rọ̀ báyìí ń dà. ọlọ́run pàṣẹ fún sẹ́mà ni ọlọ́run pàṣẹ fún lẹ̀lẹ̀ ẹ̀yin méjèèjì kẹ́ máa ṣe kí kómi ọmọ ìjà ní adọ́dọ̀ yìí ọlọ́ba ni kòmí méjì ó pàdé mara kó papọ̀ mọ́ra wọn tóbi jẹ́ pé kò ní sí gẹ́gẹ́ tí ó kù tí ó bá ti sínú ọkọ̀ ojú omi yẹn omi yóò parẹ́ tí ó fi kú ni so kò sí méjì ẹ̀fẹ́ sálọ kò sí méjì ẹ̀fẹ́ ga tó omi sẹ́mà tilẹ̀ wá pàdé ara wọn so ọlọ́ba ni kò sí nǹkan yóò kù síbẹ̀ ni so ọlọ́ba tí wọ́n fẹ́ fi ìyà jẹ yẹn yóò lè sálọ bí kankan so ọlọ́ba fi sàlàyé pé ọlọ́ọ̀bá ni fàfàtàánà àbúwábà sàmà bìmọ̀ ìmúni abẹ ọlọ́ọ̀ni gbogbo ìlẹ̀kùn sẹ́mà làásì pé kọ́mi ó kàn máa dà gbogbo ìlẹ̀kùn sẹ́mà ìlẹ̀kùn sẹ́mà kọ́mi ó máa dà ọlọ́ọ̀ni fàjánà là àgbà òyúùnà ọlọ́ọ̀ni à ní pé kí ilẹ̀ ẹlẹ̀ náà kó jẹ́ pé kómi rè ó máa wú jáde ọlọ́ọ̀ni pàtàkọ̀lì mọ́ omi yẹn wá pàdé ara wọn alá amúrin kọ̀dẹ̀kọ̀dẹ̀ ọlọ́ọ̀ni lórí àlámọ̀ so ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé kálíbà àmọ́ títóbi ọlọ́run nìyẹn pé ọlọ́run bá mú àpèjú yẹn wa kálíbà àmọ́ pé ọlọ́run bá fẹ́ fi àjẹ èèyàn mo fẹ́ sálọ òsì ń bẹ̀ mo fẹ́ sálọ. so ọlọ́run bá ní ilé ìka máa fi ronú ni ọlọ́run bá ní súnmọ́ agirọ́kùnà abadul baki ọlọ́run àti àwọn tó sẹ́kù ni. ọlọ́ni nàbí dáálíkàlà àyà ọlọ́ni eléyìí dáadún ṣàlàyé fún yín ó wà nínú rẹ̀ nǹkan tẹ́ fi lè ronú nípa ọlọ́run ọba tẹ́ fi mọ títóbi ọlọ́run ọba. wà á máa kánà àtàrò òun. ọlọ́run ní wà á máa kánà àkìsárù mú mi ní. ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń bá sọ̀rọ̀ nílẹ̀ mọ́kà yìí ọlọ́run ní wà á máa kánà àkìsárù mú ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní jẹ́ mú mi ní látàrí eléyìí ọ̀pọ̀ àti sàlàyé fún wọn tó ètò ìṣọ́lọ́ba sàlàyé fún wọn ọlọ́run ò tún ní jẹ́ mú mi látàrí eléyìí ọlọ́wà tún parẹ́ pé kí ni o. wà inna rabbaka lahuwal azizur rahim. ọlọ́ni wà inna rabbaka lahuwal azizur rahim. ìjọba bá fi parí gbogbo ẹ̀ nìyẹn kálíbà mọ̀ yín pé ọlọ́run bá ẹ̀ tí wọ́n ti bá kèfèrí kan tí ń sọ pé òun lágbára lórílẹ̀ ayé ẹ̀yìn ọmọ òpin àsọ́lọ́wọ́n ah, bò fẹ́ mẹ́ni ẹ mọ̀ pé ọlọ́run ọba kò sí kèfèrí kan tó tóbi jọ ọlọ́run lọ ọlọ́run lágbára lórí ẹ̀mí ọlọ́run kan sàmì ẹ̀ tó lọ́wọ́ máa fi parí ẹ̀ pé lọ́wọ́ máa ti fún àwọn kèfèrí lọ́wọ́ máa fi parí ẹ̀ pé wà iná rọ̀ bákà ọlọ́run ọba rẹ làwùwalẹ̀ azizu ọba tó lágbára ni ọba olùborí nìjọ ẹgbẹ́ tó wá fẹ́ fìyà jẹ nìkan yóò fìyà jẹ ṣùgbọ́n àrùn rọ̀ ìyìn ṣùgbọ́n ọba tí àánú rẹ̀ pọ̀ ni a máa pẹ́ kó tó fìyà jẹ̀yàn ọba dáhùn ẹ̀ àwọn eléyìí ọlọ́kọ́lọ́ tó fi àjẹ wọn pẹ́ bí náírà ten years ọlọ́kọ́lọ́ tó fi àwọn kankan so ọgbẹ́ kọ́lọ́kọ́ tó fi ọlọ́wà tó wá bọ́ sí apá bíi ànábì ọlọ́run ọba míì ìdójẹ́ pé òun náà ni ànábì ọlọ́run tí a mọ̀ sí Hud aleyhi salatu wa salam Anabi ọlọ́run ọba yìí òun ló wá ní ẹ̀yìn ànábì nùhù tọ́yọ̀ bá bá tún fi mú wá ń yìí tọ́gbọ́n ọba sọnù sọ́tò àrọ́f àyà sixty nine nígbà tí ànábì ọlọ́run ọba wọn ti ń bá wọn sọ̀rọ̀ ìyẹn ló fi ṣàlàyé fún wọn wípé nígbà tó jẹ́ pé ẹ̀yin ní ìsìn ẹ̀yin ẹ̀tún lẹ́yìn ìgbà tí núhù lọ tán àwọn tí núhù gbé sínú mọ́tò àwọn táwọn náà tún bí wọ́n sì tọ́lọ́wọ́n bá lọ ìgbà tó wáyé àwọn kan náà bá tún bẹ̀rẹ̀ sí ṣe kèfèrí wọ́n bá tún ṣe bọ́ lọ́lọ́ba fi wá rán òòdù wá pé ẹ̀yin tó jẹ́ yí pé bàbá bàbá bàbá yín àwọn ni wọ́n ṣẹ́kù lórílẹ̀ nígbà tó wọ́n bá pa gbogbo àwọn yẹn núhù tán ẹ̀yin náà tún wá bẹ̀rẹ̀ sí ṣẹbọ lọ́sọ̀nù sọ́tò arọ́pù ìdíjà alákùn kúláfà àmì ń bá dìkà omi nù wàzádàkùn fìlẹ̀ kọ́lùkì bá stọ́ ó ní ẹran tí ìdíjà alákùn kúláfà mi bá dìkà omi nù bàdọ́lá àwọn ọba sọ yín di ẹ̀ẹ́dẹ́gbẹ́ yìí lẹ́tọ́ wọn á rólé lẹ́yìn àwọn èèyàn núhù ẹ̀yìn lẹ́rú lẹ́yìn wọn. àwọn yín gbàdá àgbà gbogbo àwọn èèyàn rẹ̀ tán lórí ilẹ̀ àwọn tó wà pẹ̀lú nóòfù yẹn àwọn nìkan ló ṣẹ́kù lórí ilẹ̀ so gbogbo wọn náà àwọn náà tún wá jẹ tó ṣe yí pé wọ́n tún wá jẹ ẹni tí tún wá ń bí màá sí generation tún wá ń lọ àyàn tún wá bẹ̀rẹ̀ sí wa kọ̀tọ́ lọ́wọ́ ọba ọlọ́wọ́ wa gbé ànábi úùdù ọlọ́wọ́ wa gbé dìde so àwọn tó wá gbé dìde sí ni áádù áádù ni bàbá titi wọn so tẹ̀gbẹ́gbà dáwọn kò ní inú mọ́tò áádùn ni ẹni tó ṣe gbogbo tàwọn lẹ̀lẹ̀ òun ni àwọn àrọ́mọdọ́mọ áádùn bàbá wọn ní jẹ́ kí ni o áádùn so àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ àwọn ni wọ́n jẹ́ bàtà kálukú tún ti yàrá káàkiri orílẹ̀ so àrọ́mọdọ́mọ tiẹ̀ ní kí ni o àwọn máa ń pè wọ́n ní áádùn wọ́n pè wọ́n ní òkọ bàbá wọn ẹ bá láti máa fi òkọ ẹlòmíì sọ àdúgbò kan so òkọ yẹn lọ́lọ́ba lò fún wọn bí so òkọ bàbá àbáwọn ní jẹ́ áádùn kẹbẹ́ àwọn afọ́ tẹ́fsí ti sàlàyé fún wa so àwọn èèyàn yìí gẹ́gẹ́ afọ́ ti sàlàyé fún wa pé ìtọ́lọ́wọ́n bá jẹ́ káwọn òní ni pé ọlọ́run fún wọn níbi téèyàn bá rí wọn wọn giant so ọlọ́run fún wọn mẹ́kú wá ti tẹ̀ kí ibẹ̀ ọlọ́run fún wọn ní ẹni tó tóbi ni wọ́n tó ń sọ̀gì dáadáa so látara bẹ́ẹ̀ wọ́n jẹ́ tó ṣe yí pé lórílẹ̀ ayé ń bí wọn a máa fìyà jẹ àwọn èèyàn yòókù so torí pé wọ́n ti wọ́n pé àwọn ní agbára wọn so agbára yẹn a máa gùn wọ́n so wọ́n rí pé àwọn tóbi ju àwọn èèyàn yòókù lọ wọ́n ga ju àwọn èèyàn lọ wọ́n tún wá fọ́n gbà jù ju àwọn èèyàn lọ so látara bẹ́ẹ̀ ọlọ́run àti wá ní kí ìlú wọn tún wá ní owó lọ́wọ́ so wọ́n ní power power téèyàn máa ń ní pé èèyàn strong ní kí ni wọ́n ní wọ́n tún wá ní power kí ni o wọ́n tún wá ní power pé kéèyàn ní ọlá kó ní ọrọ̀ wọ́n tún ní so wọ́n tún ní nọ́mbà wọn wọ́n tún gan so wọ́n tún ní so àwọn nǹkan tí wọ́n ní nìyẹn tọ́wọ́ pé àwọn ah, wá fi ń fìyà jẹ àwọn èèyàn tó sí pé okùn sùn mọ́wọ́ tí wọ́n láwọn kìíní tó òun náà ló jẹ wọ́n ó jọ wọ́n lójú so gbogbo nǹkan tí wọ́n nìyẹn so ó jọ wọ́n lójú gbogbo àwọn agbára agbára agbára agbára téèyàn máa ń ní tí wọ́n jẹ́yàn lójú náà làwọn náà ní so tí wọ́n fi ń darí gbogbo àwọn èèyàn ká tó kù káàkiri so látara bẹ́ẹ̀ ló jẹ́ pé ọlọ́run bá gbé ànábí ọlọ́run bá ìdíje ìlú tó bá di pé ìlú tó jẹ́ ìlú tó tóbi jù láàrin gbogbo àwọn ìlú yòókù ọlọ́ba ti máa ń yọ àwọn ànábì ọlọ́run ọba so àwọn tó tóbi jù àwọn náà lágbára jù gbà náà lórí gbogbo àwọn ìlú yòókù sọlọ́mọ ni pé kádàbá ti àádúnil mọ́rùnsálì ọlọ́ ni gbogbo àwọn ọ̀rọ̀mọdọ́mọ áádù gbogbo wọn pátá yányá látòkè tó fi délẹ̀ gbogbo wa ona náà ni wọ́n pè ní irọ́ alimorusali wọ́n pè gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba wọ́n pè wọ́n ní irọ́ torí pé bẹ́ẹ̀ bá ti lè pe ànábì kan ní irọ́ ó ti pé gbogbo kí ni gbogbo àwọn ànábì yòókù ní irọ́. ìdí kọ́ làlàhùn àhúhùn ìhùn. الهدى ألا تتقون إذ قال له أخوهم هود ألا تتقون wa rán sí wọn ni ọmọ ìyá wọn tọ́jọ wà ní ọ̀ràn kankan ṣe Hud ànábì ọlọ́run ọba tí ṣe náà ni rán sí náà wo ni Ah, ẹ̀yin èèyàn yìí ṣé ẹ̀ ní bẹ̀rù ni ẹ̀ ní bẹ̀rù pé kẹ́ ẹ mọ́ ìyapa mi ni ṣé ẹ̀ lè bẹ̀rù pé kẹ́ ẹ mọ́ ìyapa mi pẹ̀lú mo ní máa ń sọ̀rọ̀ yìí ẹ bẹ̀rù kẹ́ ẹ mọ́ ìyapa mi torí pé kí ni mo ní kẹ́ ẹ mọ́ ìyapa mi náà. inni lakum rasulun amin. inni lakum rasulun àmín torí pé mo jẹ́ òjíṣẹ́ kan tó ṣe fọkàn tán àṣàlàyé tẹ̀sílẹ̀ náà fún wa níwájú àwọn tó ń jẹ́ àwọn anábí ọlọ́run gbọ́dọ̀ mọ́ ní àmánà ìfẹ́ fọkàn tán àwọn anábí ọlọ́run gbọ́dọ̀ mọ́ ní. ẹ wá bẹ̀rù ọlọ́run ọba wa ati'un ẹ sì tẹ̀lé tèmi ẹ̀yin náà oníṣìí máa ń rí i pé ẹ bá ti pe òjíṣẹ́ kan nírọ́ ó ní gbogbo àwọn kí ni o òjíṣẹ́ nírọ́ ẹ̀rù mẹ́sẹ̀gì àwọn méjèèjì tó yàtọ̀ síra wọn yàtọ̀ síra wọn ọlọ́run àbí mẹ́sẹ̀gì yẹn pé mẹ́sẹ̀gì tí òjíṣẹ́ kọ̀ọ̀kan mú wa rìsáàlà tí wọ́n mú ọ̀sẹ̀ kí ni o kò yàtọ̀ síra wọn ṣé bá ti lè pè kán nírọ́ ó bẹ gbogbo ẹ̀ lọ́sẹ̀ kí ni o ó bẹ gbogbo ẹ̀ rọ́nu ọlọ́run àbí mú wa bá pé kẹ́lí mọ́ pé mẹ́sẹ̀gì kan náà ni wọ́n mú wa àìrìntí mẹ́sẹ̀gì wọn ní tí àwọn èèyàn wọn ń ṣe tí ò da ìdáhùn eléyìí wọn ń ṣe tí ò da yọ̀dọ̀ sí táwọn eléyìí ń ṣe tí ò da ṣùgbọ́n mẹ́sẹ̀jì kan náà ni pé kí wọ́n ṣàṣì kí ni o kí wọ́n páyọ̀ ọlọ́run bá ọ̀nà wa. wàmẹ́ as'alukum alayhi min ajr in ajriya illa ala rabbil alamin. wọ́n ní oní sọ pé mi ò tọrọ ájírù lọ́dọ̀ yín mi ò ní ẹ fún mi lówó àṣàlàyé náà fún alẹ́ kan ipe wọn ò ní kẹ́ ìníkẹ́ fún mi lówó àwọn tí wọ́n ń ṣẹ̀sìn sí wáyé àwọn tí wọ́n ń ṣẹbọ àwọn olórí wọn náà máa pé kí wọ́n fún àwọn lówó so èmi ò ní ẹ fún mi lówó ọlọ́ọ̀bọ ni kí àwọn tí ó ránṣẹ́ káwọn wá dúró ní ìdúró tó pé yóò máa gba owó lọ́wọ́ àwọn èèyàn ṣàṣàlàyé lè fún wa lẹ́kùnrin ẹlẹ́ẹ̀kan náà. ìpè wàá máa ṣe alukun alẹ́ mi ní àjẹ́ mi ò tọrọ pé ká ẹ fún mi ní nǹkan kan ìnà àjíríyà ìlàlà rọ́bìlà álámì torí pé gbogbo bí màá ti máa gbégbé sí ayé mi ọlọ́run bá ti sọ dandan kúrò ní wọ́n mọ̀ sí nam. أتبنون بكل ريع آية تعبثون. àwọn afáwa ṣe àlàyé fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí nǹkan táwọn ń ṣe òun náà ni pé ó fẹ́ jọ nǹkan tí àwa náà ń ṣe lórílẹ̀ ayé wa ń bì yìí wọ́n ó lọ wo ibi tó bá ga torí nínú ìlú wọn àwọn ibi tó ga àwọn òkè ńláńlá mẹ́rin àwọn àpáta ńláńlá wọ́n ń bẹ níbẹ̀ so kọ́dá ìyàwó máa ń ṣe náà ni pé wọ́n wọ́n pé ah ìtàwọn ṣe ni pé àwọn fẹ́ kọ́ ilé àwọn sórí àpáta so orí àpáta orí òkè tó bá ga róróró ibẹ̀ náà lọ kọ́ ilé ńlá sí wọ́n kàn máa ń kọ́lé yẹn jàálẹ̀ lásán ilé tí wọn ò ní lè gbé tí wọ́n kọ́ lọ rẹ́rẹ́rẹ́ òun náà máa ń fẹ́ tí wọn ò jẹ́ ẹni pé yóò lè gbé bẹ́ẹ̀ so wọ́n ń kọ́ ilé yìí tẹ́wọ́n tó wá kọ́ ilé yẹn tán wọ́n tún wá mọ odi sí yẹn fẹ́ǹsì nǹkan tí ó jẹ́ àtó strong gan tẹ́gbẹ́ ni akọ̀ ò jẹ́ ẹni pé yóò lè máa wọ ilé so ìṣesí àwọn ọmọ nàìjíríà náà lè lẹ́yìn náà so náà ni pé wọ́n mọ odi ńlá sí tó jẹ́ pé àwọn èèyàn nílé jẹ́ ẹni tí ó máa wọlé oní àwọn ẹgbẹ́ ọlọ́ba yẹn wọ́n bá wọn wípé ilé ayé ìṣe nǹkan tí yẹn máa ń mú kankan kan báwọn ìpè àtẹ̀bùnú nàbí kulli ri'in ayatan ta abasun ṣé nǹkan tẹ́ ẹ fẹ́ máa build ṣé ẹ fẹ́ máa kọ́ lọ sókè bí kulli ri'in sí gbogbo ibi tó bá ga lórí ilẹ̀ ẹ fẹ́ máa kọ́ sí gbogbo ibi tó bá ga lórí ilẹ̀ àyà so wọ́n ní àyà yẹn náà ni pé nǹkan tí ó jẹ́ ilé tí ó lè téńté lókè tí ó wàá dà gẹ́gẹ́ bí àṣà ilé tí ó lè téńté lókè lókè lókè ẹ fẹ́ máa kọ́ tó ń wo àwọn tí wọ́n nù nígbèsí ayé wọn ilé tí ó bá ga lókè so ilé tí ó tí ó tí ó tóbi tí ó wà ga lókè rà ẹ̀ oníṣẹ́ tẹ́ fẹ́ máa ṣe nìyẹn ayọ̀ tàbàsùn ẹ̀ẹ́dẹ̀ tó wá kọ́ níkọ̀ wípé kéde pé ẹ kọ́ wípé ẹ máa gbé bẹ̀ gan ẹ̀kàn fẹ́ máa ṣeré ni pé alówó lọ́wọ́ àkànfẹ́ máa ṣeré alágbára àníkankan so owó ń bẹ lèmùjára ti la ìlú wà láà ẹ̀kàn fẹ́ máa ṣe nítorí kébí ẹni bùkátà sí wọn ò ní bùkátà sílé ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀dùnmẹ̀ kó kàn àkọọ́lẹ̀ lẹ̀ fún pé wọ́n fẹ́ máa ṣeré wa ìzẹ́hálì kúwà wàlímọ́ọ̀lì wàlígínà wọ́n fẹ́ ṣàfihàn yí pé agbára ń bẹ owó ń bẹ ọlá ń bẹ ìgbà náà kẹ́kẹ́ fẹ́ ṣàfihàn so nǹkan tó ń wù wọn ní ọ̀tá mi ṣe bẹ́ẹ̀ ṣé tẹ́wàá máa kọ́ nìyí nítorí ọlọ́run ilé ayé tẹ́ gbé ìgbà mélòó lẹ́yìn ló bẹ́ẹ̀ tẹ́ fi kú bẹ́ẹ̀ ọwọ́ ni wá tẹ́ kí n wàdàtàkìrúnà màsọ́níà ẹ tún wá lọ ṣe síbẹ̀ màsọ́níà nǹkan náà àwọn afáàní ká túnmọ̀ sí náà ni pé àwọn fẹ́ǹsì tí ó ga lọ sókè ẹ tún wá ṣe níbẹ̀ káàkiri ẹ̀já àwọn èèyàn ní access sí so ẹ wàá ṣe síbẹ̀ ibi ẹ̀fẹ̀kẹ́ nìkan kan máa wọlé làálàkùn tákùlùdù rúwẹ́lẹ́gbẹ́ ẹ ẹ́sìpẹ́tì wípé ẹ máa bẹ̀gbẹ́rin lọ́lẹ́ ayé ẹ bẹ̀rẹ̀ pé wọ́n máa bẹ̀gbẹ́rin lọ́lẹ́ ayé ní ọ̀lọ́dúnrà rẹ̀ mọ́bẹ̀rún ẹ ṣe ẹ ẹ́sìpẹ́tì pé ẹ máa bẹ̀gbẹ́rin lọ́lẹ́ ayé ni so ẹ wò pé ẹ máa bẹ̀gbẹ́rin ẹ máa pélé ayé nǹkan tí ó yẹ ni so gbogbo gbẹdẹ yọba nílé ayé yìí èèyàn gbọ́dọ̀ jẹ kó kí ilé ayé yìí ò jọyàn lójújù àyè kọ́lé ńlá lọ́dọ̀ọ́lẹ̀ tí a débi táwọn yẹn gbé wọn kọ́ ilé ńláńlá ilé ńláńlá àwọn tí wọn lówó lọ́wọ́ nàìjíríà yìí ẹni ilé ńláńlá ilé ńláńlá tẹ bá ilé lérò míì gbé kò sún lè bu gádínà rẹ báyìí kò lè bu nínú yàrá kan bẹ́ẹ̀ kó sún lẹ̀ àdúrà kó má sun yàrá kékeré tó wà ń ta tó bá wọnú yàrá nǹkan yóò fi sọ pé ah ìwọ ọkọ̀ yẹ kó wọnú yàrá yìí yóò fẹ́ lè máa bu pé kọ̀ yẹ kó wọnú yàrá so kò ní sànú àwọn èèyàn kó wá kọ́lẹ̀ kó ní káyọ̀ kan kò ní sànú wọ́n fi bẹ́ẹ̀dì síbẹ̀ wọ́n fi gbogbo nǹkan tó dá síbẹ̀ ẹ̀rẹ́ kò sí ní sùbẹ̀ wọ́n lè mọ̀ sùbẹ̀ láàrin ọdún ọdún kan wọ́n bẹ̀ pé yàrá àlejò àlejò dẹ̀ lè máa kí ọdún di ọdún kan. wọ́n kàn fi lẹ́bẹ̀ẹ́ náà tí yàrá ó pọ̀ lọ so àwọn yẹn kàn fi ń dọ́là náà ni táwọn kan sọ la àwọn kan jẹ́ àwọn òrí ibi tí wọ́n fẹ́ sùn so àwọn yẹn wá ṣe léyìn pé wọ́n kàn fi ń ṣeré lásán pé owó bẹ́ẹ̀ sọlọ ni pé ẹ ń ṣe léyìí báyìí la alakum takuludu tẹnìkan sì wá owó létí òsàn tí ò rí tó ẹwù bọlọ bá ti ṣe ọlá fáwọn èèyàn àwọn èèyàn náà irú ṣèṣì yẹn ni wọn sọ fún wa pé àwọn èèyàn yìí ó nǹkan tá ànábì ọlọ́run bá ń sọ fún wa ni pé ah, ẹ má ṣe báyìí máa náà. وإذا بطشتم بطشتم جبارين وإذا بطشتم bàtọ́ṣtùn jábàárì tẹ́ bá wá fẹ́ fìyà jẹ àwọn tẹ́ ń darí àwọn ìlú tí wọ́n ń bẹ lábẹ́ yín nígbà yẹn bá fẹ́ fìyà jẹ wọ́n ẹ má fìyà jẹ wọ́n ní fìyà jẹ pé jábàárì ẹ tó lè fìyà jẹ ọlọ́fẹ́ fìyà jẹ wọ́n fìyà jẹ wọ́n náà dandan ni ká fẹ́ pa ìlú kan wọ́n palẹ̀ wọ́n pa ẹran dandan so wọ́n ṣe wọ́n ẹ̀wọ́ fẹ́ máa yájú sáwà jabari mi ní ìfìyà jẹ tó jẹ́ pé ó wò pé kò sẹ́ni tí ó mú òun ọlọ́ba ló dẹ̀ ní jabarut ọlọ́ni kan lámọ́ fi ròyìn sọ̀rọ̀ wàdẹ̀ dìbò ọlọ́wọ́n bá gba ìròyìn rẹ̀ báwọn ọlọ́ba náà ni òun ó jùnú ná láì ní wojú ẹ̀jẹ̀ tó fi jùnú ná so àwọn èèyàn yìí wọ́n á máa fìyà jẹ yẹn ní ìfìyà jẹ tó lágbára púpọ̀ ọlọ́ba sàlàyé wọn bẹ́ẹ̀ pé ìfìyà jẹ tọ́mọ́ fìyà jẹ wọ́n kọ́ àwọn ti jẹ́ alágbára wọ́n wà pé kò sẹ́ni kankan tó lè mú àwọn tó ló fi jẹ́ pé téèyàn bá jẹ́ alágbára ibùkọ́ jẹ́ pé ẹnìkan sẹ́yìn téèyàn jẹ́ alágbára yín tó dáa náà ni pé kí n ò ṣàforíjì fún ti téèyàn bá jẹ́ alágbára téèyàn wọ́n pé ah ẹ̀wọ́n tó ní o mọ̀ pé o ní owó lọ́wọ́ o sì jẹ́ alágbára o ní àwọn nǹkan tó pé ó pọ̀ gan òdìpẹ́ nìkan ò ní ẹni ẹ wá ó wá ṣèèṣì àbótí ẹ̀ mọ́mọ́ ó wá ṣàbúrú kan ṣe o tó ń ṣe ti gbà pé òun ṣàbúrú yẹn náà ní tó dáa náà ni pé kí fún ẹ̀ṣẹ̀ rẹ̀ orin àjọ ọlọ́run kò wá dáa pé kọ́ yẹ pé kí ni o kí náà sọ pé ah pẹ̀lú aburú tí o ṣe yí o ń fi ìyà jẹ ọ́ tó yẹ pé ó mọ̀ pé èèyàn fi ìyà jẹ ọ́ so kì í ṣèṣe sí mùsùlùmí wọn ni ká máa fi ìyà jẹ èèyàn ẹ tì mọ́lé ẹ fi ìyà jẹ kó tó pàdé mi kọ́ọ̀tù mo fẹ́ kí wọ́n tún tì mọ́lé kó lọ pé nǹkan tó ń ṣe wọn wọn dáa nǹkan tó kàn ní ni pé bá ṣàbùrú sí ọ tó dẹ̀ jẹ́ alágbára jẹ́ kọ́kọ́ mọ̀ tẹ́kọ̀ọ́ jẹ́ kó gbà kó ń sàbúrú tó bá ti wá gbà kó ń sàbúrú yẹn àìwá filẹ̀ ni wọ́n lọ. ìtò ṣe fún gẹ́gẹ́ àǹfààní ló jẹ́ fún ọ ló jẹ́ fún fámìlì ló jẹ́ fún gbogbo wọn ló jẹ́ fún gbogbo yóò tún máa jẹ́ fún ọ lọ́sí ayérayé yàtọ̀ bó tún wá gbẹ̀sán wájú ọlọ́run wa tó gbé yóò máa pè ọ léèyàn dáadáa tó gbé tún máa kóhùn sẹ̀ àdẹ́gbẹ́ bá ba burú kan ó lè padà wá da burú fún fámìlì tiẹ̀ náà tó tún wá da burú fún wájú ọlọ́run bàtà náà so àìfíyà jẹ́ yẹn Nam. Ó tún wá rìpíìtì fún wa náà, ó ní fàtàkù lọ́ọ̀hà wá àti Ọlọ́run ọba. Tẹ bá ti wá bẹ̀rù Ọlọ́run ọba náà, tẹ bá fẹ́ bẹ̀rù ẹ̀ wá àti ìhun. Ẹ tẹ̀lé mi ṣàṣàlàyé lè fún náà pé ìtẹ̀lé àwọn ànábì Ọlọ́run ọba, òun náà ní tẹ̀lé ti ọlọ́run bá kankan náà ni wọ́n náà. واتقوا الذي أمدكم بما تعلمون ọlọ́run ọba wa sọ báyìí pé واتقوا الذي أمدكم بما تعملون ọlọ́ni ẹ bẹ̀rù ọlọ́run tó ṣe wípé a máa dákun òun ló ràn yín lọ́wọ́ òun ló kún yín lọ́wọ́ òun ló lé yín kún bí máa ta àmàlù pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe ń sẹ́yìn owó tẹ́ ní ọlá tẹ́ ní tẹ́ ń lò yìí ọlọ́run kún yín lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀yin kọ́ lẹ dání ọlọ́run ọba ló mọ̀ mọ̀ kún yín lọ́wọ́ ló mọ̀ mọ̀ fún yín sẹ́gbọ́n mọ̀ pé ọlọ́run ọba ìlà ní kẹ́ ẹ jọ́sìn fún gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ wa fẹ́ là kó lè bá yẹn pé kìí ṣe iṣẹ́ dákújákú tẹ́ ń ṣe yẹn o àwọn oore tọ́lá máa gbé ọ wá ní kí ni o àmàdákún. ọlọ́run ọba kún yín lọ́wọ́ bí àní àmì ọlọ́run ní kẹ́ ẹ ní àwọn ẹranko tó pọ̀ àkàndá ìfimọ́ ní owó lọ́wọ́ ní kí ẹ ní ẹranko tó pọ̀ ọlọ́mọ ní ẹni àwọn ẹranko tó pọ̀ wá bá ní ọlọ́ni kẹ́ ẹ máa bí ọmọ ní nọ́mbà ẹ tún pọ̀ ní nọ́mbà ẹ tún pọ̀ gan wájà náà tì wà oyún. lẹ́yìn wá gbàdá ọlọ́run ọba tún ní kẹ́ ẹ tún ní àwọn oko tẹ̀ tọ́pẹ́ ẹ tún fi ń ṣe ọrọ̀ ajé ọlọ́run bá bẹ́ẹ̀ fún yín ọlọ́run bá tún wá ṣe wà oyún ní tẹ́ ẹ máa yín mu tẹ́yìn náà tún máa mú owó àwọn àṣẹlẹ̀ tí ó máa jáde bẹ́ẹ̀ ọlọ́ba tún pèsè rẹ̀ fún yín náà. inni akhafu alaykum ọwọ́ àní tí mò ń bẹ̀rù fún yín òun náà ni wípé mò ń bẹ̀rù léyìn lórí àdábáyá omena àmì ìyá ọjọ́ kan tó jẹ́ tóbi mò bẹ̀rù léyìn lórí so òpin tí mo ń bẹ̀rù lẹ́yìn lórí ni pé mi ìfẹ́ kẹ́ ẹ jẹ̀yà torí pé ìjà kan wà lẹ́gbọ́n lọ́wọ́ ọba ti fi pamọ́ lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ́ àlùkìyàmọ́ lọ́jọ́ tó tóbi yẹn ọlọ́ba ti fi yàn pamọ́ ọlọ́ba lè mọ́ fi yàn jẹ̀yàn láyé tí ó dẹ̀ nígbà yọ̀padà àmọ́ jẹ́ lálùkìyàmọ́ so ìyá yẹn lèmi ń bẹ̀rù fún yín kọ́ pé mo bẹ̀rù o lọ tí ó lọ lábẹ́ so torí pé ìyá ayé kò sọ pé èèyàn ti kò túmọ̀ sí kankan lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́ba ìyà tó túmọ̀ sí nǹkan ìyà àlìkẹ́ àmọ́ kọ́mọ pé à mọ̀ ń bẹ̀rù kọ́ lọ́ba máa fi àjẹ yín bẹ́ẹ̀ tí ń ṣe yìí o ó ṣàfihàn sí ìyà ọjọ́ mi ìdàlùkẹ́ àmọ́ ìyà tó tóbi jù nìyẹn tó gbọdọ̀ jẹ ìyàwó ọlọ́mọdé jẹ wá ó ní mò ń bẹ̀rù lẹ́yìn lórí àdáàbà yawmin azim ìyà ọjọ́ tó tóbi mò ń bẹ̀rù ẹ̀ mò ń bẹ̀rù ẹ̀ lẹ́yìn lórí. qalu sawa'un alayna awa'anta am lam sọlọ́ba fẹ́ ṣàlàyé fún wa bí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yìí bó ti jẹ́ wípé ìmọ̀ ṣe kèfèrí wọn bó ti lágbára tó a máa rí nínú gbólóhùn wọn tí wọ́n fẹ́ sọ yìí àwọn náà máa rí pé ìjẹ́kèfèrí wọn ó lágbára ni wọ́n ní kọ́ọ̀lù ìwà ànábì ọlọ́run ọba tó ń ṣe wáàsí fún wa. سواء علينا أوعزت أم لم تكن من الواعظين wọ́n ní bákan kan náà ní lọ́dọ̀ ti wá ọba àṣẹ wá àsìkò ọbẹ̀ kú amúlámùtẹ̀kùn mínàlì wá ìdí ìmùkọ́ mọ̀ṣẹ̀ wá àsì àtòṣe wá àsì o àtòsí wáàsí o àwa ti pàdé pé àlè gbọ́ tiẹ̀ lẹ́lẹ́yìn so ìtura sí wàhánà bí ọlọ́run bá wọn nìyẹn láti lè bá a mọ bí kíni o ìjẹ́kẹ̀fẹ̀ rí wọn bó ti lágbára sí ìtura sọ nìyẹn so wọ́n tún wá sọ̀rọ̀ síwájú pé kíni o. ìhàdà ìlà kúlùkùlẹ̀ àwọ̀wálé. wọ́n ní ìnà àdá. إلا خلق الأولين gbogbo gbogbo wa àsìtò kan ṣe ìpadà yanyan múlùkulẹ̀ àwàlì ìṣesí àwọn tó ti ṣáájú lọ náà ni pé wọ́n máa ń ṣe wá àṣì fáwọn so kò ní túmọ̀ so àwọn tó ṣáájú lọ náà a máa ń gbọ́ pé wọ́n máa ń ṣe wá àṣì àwọn tó ṣáájú lọ náà wọ́n ní wọ́n ṣe wá àṣì fún wọn si ṣe wá àṣì fún àkàn máa ni so kò ní túmọ̀ so wọ́n ní kò ní túmọ̀ lọ́dọ̀ so gbogbo ló wá rí kó o ṣe kò ní tìmọ̀ lọ́dọ̀ àwọn so ìṣesí àwọn ẹni iwájú náà ni pé kí wọ́n àti gbogbo tàn náà ti gbọ́ ni pé wọ́n máa ń ṣe wáàsì so ọkàn dààmú ara rẹ ni àwọn òṣèlú àti gbọ́ wáàsì náà. wà á máa náà bí mu àdàbí. wọ́n ní wà á máa náà bí mu àdàbí àwọn ń tiwa yó ọlọ́run lè fìyà jẹ wá láéláé wà á máa náà bí mu àdàbí. àwọn tó ṣáájú lọ wọ́n máa ń ṣe wáàsì nígbà àwọn òṣìgbọ́ famananu mi mu adabi àwa òṣèlú náà lè fìyà jẹ so wọ́n wo agbára táwọn ní ibi ìta ló lè kojú àwọn so wọ́n wo agbára tí wọ́n ní agbára tí wọ́n ní yẹn ló jọ wọ́n lójú torí pé èèyàn tó ga ni wọ́n èèyàn tó pàgbàjì ni wọ́n èèyàn tó tóbi nílẹ̀ ni wọ́n lọ́wọ́ mi kí àlẹ́ bí ọlọ́wọ́ bá wọn sọ fún ọ yín pé atẹ́gùn láfi pààyàn rẹ̀ wọ́n ní àtẹ́gùn ah, kódà bó ti sọ yẹn gẹ́lẹ́ o tún ràn wá lọ́wọ́ ni so ọlọ́dẹ kan lọ́wọ́ olùkọ́ ààrẹ wọ́n wá wò pé abẹ́ òkè wọ́n tún wá lọ gbé àwọn wọ́n káfù ibi àwọn òkúta lábẹ́ òkè tí wọ́n ti kọ́lé sí lókè ẹ̀dẹ́lẹ̀ wọ́n ìjọba ń kọ́ wọ́n pé inú abẹ́ òkè yẹn làwọn ò sá lọ táwọn lọ gọ sí ọlọ́ba lè jẹ́ kí kálukú wọ́n tán kọ́ ilé sí abẹ́ òkè dáadáa wọ́n ti wọ́n ti lọ wọ́n káfù òkè àwọn òkúta wọ́n wọ olùtọ́ ẹ̀ kí wọ́n ti ṣe ilé sínú ẹ̀ tádẹ́gùn bá ti dé ibi tí a wà nù so wọ́n wá wọ́n wá bọ́ sínú òkú mi ọlọ́run fàkàdà búùbù. ọlọ́run ni wọ́n pe ànẹ́bí ọlọ́run ọba yìí wọ́n pe ní kèfèrí fa àlákínà hùn. ọlọ́run ni apá gbogbo wọlé ọlọ́ba atẹ́gùn ọlọ́ba gba ara ẹnu wẹ́rẹ́ máa sọ ẹnu sọ́tò akọ. ọlọ́ba ni apá wọn rẹ atẹ́gùn la lò ọlọ́ni sàkọ́rọ̀ ha àléhìm sábò àlàyé àlè. ọlọ́ni àgbàwọn obìnrin in sọ́rìsọ́rìn àtìyà ọlọ́ni atẹ́gùn làbí pa àwọn ẹni atẹ́gùn ti ń súpe tó yẹ pé atẹ́gùn tó yẹ pé àtìyà àdéhùn tó yẹ pé kò sẹ́ni tó lè kojú ẹ̀ atẹ́gùn tó yẹ pé ó ní agbára ọlọ́wọ́ bá fi pa wọn rẹ́. sàkọ́rọ̀ ha àléhìm sábì àlàyé àlè wọ́n sàmà níyàtà àyà mi ní ọ̀ṣọ́ máa wọ́n ní ọlọ́run ọba ó mú atẹ́gùn yẹn ọlọ́run ọba ó ní kátẹ́gùn yẹn ó máa fẹ́ kátẹ́gùn ò má dà kó sì máa fẹ́ ọ̀rọ̀ ni kó má dà kó máa fẹ́ kó fẹ́ fún twenty four hours tẹ̀léra wọn lẹ́ẹ̀méje kó máa fẹ́ fún twelve hours sí láì dà kò yẹ kó dúró kò dákẹ́ kò dúró ìgbà báwo lèèyàn fẹ́ ní ẹgbẹ́ lọ́wọ́ ti pa àwọn èèyàn núwò rẹ̀ ẹ̀wòrò omi tó lọ́wọ́ ti pa rẹ̀ ọ̀rọ̀ atẹ́gùn àwọn táwọn àlàyé ní adẹ́gbẹ̀rún ni ọ̀fẹ́ tí gbogbo ẹ̀yọ́ tó máa pariwo pé ìwọ ọlọ́run mọ̀mọ́ ṣàánú wa wọ́n bẹ̀ kíkẹ́ gbogbo ilé tẹ́yẹ̀yẹ̀ ṣàánú wa kádẹ́gbọ̀n abẹ́ látàárọ̀ kò mọ̀dà tó bá bá sọ ẹlẹ́jọ́ kan tó bá lọ́ba dẹ̀ máa múdó lọ́jọ́ kejì gbogbo ẹ̀yìn ó bọ̀ pé ó bọ̀ tà lọ́dọ̀ pé wọ́n lọ́ọ̀ ṣàánú wa lásìtì ẹ̀ sọ ọlọ́mọba àwọn tọ́lọ́ba bẹ́ẹ̀ parẹ́ ni ọlọ́mọba ní kátẹ́gùn yìí ó máa fẹ́ yín wá lọ gbé wọn jáde láti inú ilé wọn báyìí tí wọ́n á fọ wọn mọ́lẹ̀ ó ń fọ́ wọn mọ́lẹ̀ tí wọ́n rí pẹ́tẹ́pẹ́tẹ́ lẹ́lẹ́ ni náà sọ ọlọ́ni fáàlàk náà ọlọ́ni apá wọn rẹ àdẹ́sẹ̀ wa nu ọlọ́ni apá wọn rẹ ọlọ́ni nàbí dálíkàlà àyà ọlọ́wọ́n ọba ni eléyìí tá a tún ṣàlàyé fún yín yóò ẹ̀rọnú pẹ̀lú ẹ̀kẹ́ mọ títóbi ọlọ́run bá dádẹ́gùn kọ̀ọ̀kan ń fẹ́ ẹ̀rọ títóbi ọlọ́run bá dádẹ́gùn ọlọ́run bò ní kó máa fẹ́ lọ kó máa lọ tọ́lọ́ bá ní kó kàn fẹ́ díẹ̀ وكان أكثرهم ọlọ́run ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń bá sọ̀rọ̀ yọ̀rọ̀ ni wọn ò ní jẹ́ mú mi ní àwọn kèfèrí ò lè jẹ́ mú mi ní. wà á iná rọ́bàkà làwọn àzízọ̀ rọ̀hìn. ọlọ́run ni wà á iná rọ́bàkà làwọn àzízọ̀ rọ̀hìn ọlọ́run parí ẹ̀ ló ti parí àwọn àtàwọn ẹ̀dẹ́ ọlọ́mọ ayọ̀kú náà ọ̀sùnmọ́ ọlọ́run ọba rẹ̀ làwọn àzíz ọba tó lágbára láti fìyà jẹ kèfèrí ni kò kàn ní ìṣe náà lọ́wọ́ mi sàn ọdún bìyà jẹ́ pé ọlọ́wọ́ báyìí kò ní ìṣe náà ọba tó lágbára níbi ìyàjẹ́ kẹfẹ́rí ni Ar-Rahim ṣùgbọ́n àánú ẹ̀ pọ̀ níbi ìyà jẹ́ wọn so látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ gbọ́rọ̀ lọ́wọ́ báyìí dáadáa so ètò agbọ́ kọ́lọ́njẹ kí ó sì wá ní àǹfààní kọ́lọ́njẹ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kò ẹ́ ṣàn alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè òun náà ni wípé ẹbọ lọ́dọ̀ wa níbí ó jẹ́ nǹkan tó ṣe pé ó gbin ilẹ̀ wọ́n bèèrè question nísìnyí pé ẹbọ tí ó gbin ilẹ̀ lọ́dọ̀ wa wọ́n á mú nǹkan kan wá láti fi ṣe àpèjúwe wípé ìmọ̀ jẹ́ ẹni tí ó mọ̀ dọ̀bálẹ̀ nísìnyí ìgbésẹ̀ agbègbè ẹbọ òun náà ni a gbé sí ni àbí kìí ṣe ẹbọ ṣé ó ti sọyàn di kèfèrí àbí ó ti sọyàn di kèfèrí so èdè alẹ́ sàlàyé náà ni pé ìmọ̀ dọ̀bálẹ̀ àbí ká sọ pé ìmọ̀ tẹ̀ èyí tó máa ń kọ́ di wàhálà jù náà ni pé ẹ̀sìn tó bá wá tí a wá ní àṣà kan tó náà wá tí àwọn méjèèjì wá fi orí gbára wọn tó wàhálà máa sábà ṣẹlẹ̀ púpọ̀ jù nínú Islam kíkí ti Islam ni pé ká sálámà sí yàn pé assalamu alaikum èyí tó tẹ̀lé òun náà ni wípé ká ṣe mùsọ́fà á kájọ bọ̀wọ́ so nínú Islam bá a ti máa ń ṣe nìyí pẹ̀lú sálámà ìtọ́gbẹ́ta bá wo gbogbo ìgbésí ayé àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà ni wọ́n ti máa ń pòṣìṣe ọlọ́run ọba létó tó yẹ pé oṣù ọlọ́ba bá ń sàlùwàlá báyìí omi rẹ̀ báyìí kálukú ó ti fẹ́ máa fomi omi àlẹ́sà sí wọn fẹ́ máa fi sàlùwàlá so wọ́n mọ gbogbo nǹkan láyé báyìí báyìí wọ́n máa ká àmásíkì ẹ̀ gan so tó ti bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n fẹ́ máa ṣe bẹ́ẹ̀ fún ìṣọ́ ọlọ́run bá òṣìṣẹ́ ọlọ́run bá ní kí wọ́n má dàbí àwọn tí wọ́n jẹ́ àwọn Rome àwọn yẹn ti lọ ṣáájú àwọn Paris àwọn ti lọ ṣáájú gbogbo àwọn tó jẹ́ àwọn ọba wọn wọ́n jẹ́ tó ṣe yí pé wọ́n máa ń forí balẹ̀ fún àwọn ọba wọn ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ àwọn afáàṣọ náà àwọn asáàrù kan náà ní pé àwọn tó ń jẹ́ àwọn sọ̀rọ̀ àwọn nǹkan tí wọ́n fi kàn wọ́n ni pé àwọn tó ń bọ̀ yìí o eh, kódà wọn ò ní tẹ̀ báyìí tẹ́ bá tẹ́ bá dọ́dọ̀ yín sára nǹkan náà ti sọ́ọ́lẹ̀ ẹ̀lẹ́ fún wọn nìyẹn tó jẹ́ pé a mọ̀ wípé ìdóṣe ọlọ́run ọba tó fi rí àwọn sọ̀hábà kò ní kí ni o kò ní à ń tẹ̀nu débi débi àwọn àṣẹ kí ni o àwọn àdọ̀bálẹ̀ so ó wá di bí àṣà títí wa <laughs> so àṣà ìdílé wa nìyí òní pé kéèyàn tẹ̀ kéèyàn dọ̀bálẹ̀ so ó ní àṣà àti tiwa so méjì tiwa fẹ́ forí gba ara wọn so kò sígbà tí wàá ní máa jẹ́ ẹjọ́ pé yóò máa ní pírọ́blẹ́mù bẹ́ẹ̀ aláàgọ́ ni pé pírọ́blẹ́mù tá à ń níyì kò sọ̀yàn di kèfèrí aláàkọ́ ọkọ́ nìyẹn náà pé tó bá ti wá ṣe nǹkan yìí o mẹ́ta léèyàn di kèfèrí kèfèrí téèyàn dì òun pé èé e mùsùlùmí mọ́ ọlọ wẹ̀ kódó wá di kíni o kódó wá di mùsùlùmí kèfèrí kan nìyẹn pọ́nbélé tí ò sí èméjì mẹ́ òun náà ni pé kéèyàn sọ pé ìyìn ṣe islam mà rí dà nìyẹn ìyìn ṣe islam mà so o nídìí láti lọ wẹ̀ ẹgbẹ́ ní sinmi báyìí so nǹkan tá a kàn ń ṣe yẹn ni pé ẹ̀ṣẹ̀ là ń ṣe àdìgbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ní ẹ̀yẹ́ gbọ́dọ̀ gbà pé nǹkan tí mò ń agbára wọn ò gbé ó sàmì pé òun ṣe kí ni o òun ṣẹ̀ kó dẹ̀ máa ríra rẹ̀ ní kí ni o lẹ́ni tí ń ṣẹ̀ tó bá lè jẹ́ pé òun ò ní máa jẹ́ pé òun lè máa rí kíní ẹni gan lẹ́gbẹ́ òun ò ní máa ṣẹ̀ mọ́ so kó kó kó máa fi kó máa kó máa gbìyànjú àti máa ṣe sọdọ́ wá rí pé kò sọ pé tóun fẹ́ dá sí i bóun ti wà ní kíní o kọ́ mọ̀ pé tóun bá ti ṣe o ìgbà tóun jẹ́ ní kíní o òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ sọ bá àmọ́ àforíjì náà tẹ́yà bá tọrọ àforíjì tọ́ ọlọ́wọ́ bá àtẹ̀kẹ́ ni o a sì máa fìyà jẹ kò sí èméjì báyìí pé nǹkan tẹ́sí mú wa tó clear ní sinmi báyìí òun ní pé kéèyàn ọmọ tẹ fún yàn kéèyàn ọmọ yàn pé sára màsí yàn kó sì pọ̀ yàn lọ́wọ́ so ìtẹ́sí mú wa nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ wa bí ó nira láwọn ibòmíì ìkọ́ ìgbà míì sinmi báyìí ẹni tí ó jẹ́ àgbàlagbà nígbà míì tó jù yàn lọ gangan ẹ̀rí ẹni sinmi báyìí òun gáyìí náà ti délé ẹlẹ́tẹ̀ẹ́ ní kíní so láàárọ̀ yìí nísìnyí báyìí ẹ̀dọ́jẹ́ màmá àgbàlagbà tí wọ́n wá ẹ̀yẹ́ nísìnyí ẹlẹ́yà ni wọn lọ́jẹ́ màmá àgbàlagbà tí wọ́n wá wọ́n ti dọ̀bálẹ̀ tàyányà tí wọ́n ti kúlẹ̀ tàyányà tí wájú bìnrin kìíní so kò sí ọgbọ́n so bẹ́ẹ̀ láti ṣe kékeré díẹ̀ gbé nǹkan náà yọ ni pé ó máa ń jẹ́ nǹkan tó ṣe pé kí ni o tó lágbára ní ọ̀dọ̀ wa ni ṣùgbọ́n ká sì máa gbà yí pé ẹ̀sẹ̀ bẹ̀ kò sọ fún apá àti wá di kèfèrí rárá wá di kèfèrí rárá kò sọ fún di kèfèrí dájú wá kò nínú Islam rárá sókèlè tí wọn ní sí báyìí sọkọlọ bá kó tó wá sọ̀rọ̀ wọn bá ní. mo ń bọ̀. amin aláwọ̀kọ́ ni pé ètí ẹ̀yìn kọ́kọ́ sọ yẹn àwọn tó ń jẹ́ àwọn àfẹ́sì wọ́n máa ń ṣe kankan dáhùn pé ní sádùn dèrí ha dèrí ha ò pé nǹkan tó ní jẹ́ káwọn èrò súnmọ́ ibi aburú wọn ó ṣe fún wọn àwọn ó ṣàlàyé ẹ̀ fún wọn nínú ẹ̀sìn pé eléyìí o kẹ ẹ mọ́ bá a débi kí ni o àbúrú ìbádàdà fẹ́ ṣe à ń tẹ̀ bẹ́ẹ̀ à ń rúkú bẹ́ẹ̀ à ń forí bẹ́ẹ̀ so à ń ṣe fún kí ni o à ń ṣe fún ọlọ́run ọba so àmọ́ ìpè ìkíní yẹn o à ń ṣe fún ọlọ́run ọba ìbádà ní tó tọ́ kò sí èméjì mẹ́rin ṣùgbọ́n gbẹdẹ wọn ṣe ní sinimá lẹ́wọ̀n pé ṣíríkù ṣíríkù lẹ akbaru mbẹ tó tóbi tẹ̀síwájú àbá ti ṣe bá ti jọ̀rọ̀ kó nu sinam tẹ́mi sálàyé nìyẹn tó gbọ́dọ̀ kílẹ̀ sí i so ìtò jẹ́ asgaru ẹgbẹ́ rẹ̀ káwọn èèyàn ò lè máa wà kọ́ àsìnà iná ẹni rìyà wà iná ẹni rẹ̀ abalẹ̀ iná náà wà ní ìsìnbá kò ní ẹgbẹ́ tẹgbẹ́ nìkan tẹ̀ tó wáyé kó bá yẹ pé ńgbà tó tẹ̀ yẹn ó ní àníyàn ìbáadà oníṣiríkul akbar tí ó bá láníyàn ìbáadà ẹ̀dígẹ́ ní tòun dídí kí ni ó wà ní ṣiríkul asgaru kò lè jẹ́ ṣiríkul akbar rẹ̀ láì ṣókìlẹ̀ ní ìsìnbá ìyẹn ní ó lè kó lu ẹ̀sìn ọlọ́run kò takora rárá kò sọ pé bàtà abala kejì wa ni yí pé ẹsọ abala kejì ni pé a lè ṣàlàyé fáwọn ẹlòmíràn dẹ̀ lè ṣàlàyé fáwọn èèyàn nípa àwọn èèyàn máa ń wà nínú ìnira tó ní agbára nígbà míì ṣe pé yóò jẹ nǹkan tẹ́ pé yóò ní wọn lára láti tẹ́ pé kí wọ́n kú òní ẹgbẹ́ ẹni sẹ́yìn kí wọ́n jẹ́ ló ṣe pé wọn ò ní lè ṣe kíní ẹ̀ mo lẹ́yìn kan tẹ́ pé ìkànnì àwọn obìnrin ni tó bá wà nílé tó bá ní òun òun òkúnlé àbọ̀mọ̀ṣe kankan obìnrin ó dìgbà jù lẹ́ẹ̀kan náà tó bá lò wò kulẹ̀ tó bá lè dúró pé kìnìún yóò ga yóò dàgbà jù wùwé so kò sí ìfọdọ́ fẹ́ ṣe sí so wọ́n wá ti jẹ́ kó fẹ́ di wàhálà nínú ẹ̀sìn ògbé kéde o nǹkan tó gba sùúrù ní tẹ́yìn gbọ́dọ̀ wọ́n fi sùúrù tọrọ so lábára ìrọ̀rọ̀ tí ní pé mi ìmọ̀ràn àwọn tí ń ṣe báà ní kẹ́ni ṣùgbọ́n ìgbà tó jẹ́ ní pé ṣẹlá àwọn èèyàn kan bá gbé nǹkan kan wá ẹ mọ́ sáré mọ́ ẹ̀rí ẹni ẹ mọ́ sáré mọ́ tẹ́yìn àwọn bá gbé nǹkan kan wá tẹ́nìkan bá àdẹ́ pé ìṣẹ̀ ń bẹ̀rẹ̀ sí í bọ̀ tó dé lónìí báyìí nísìn tẹ́nìkan wà lẹ́kìn tó bẹ̀rẹ̀ sí í bọ̀ nísìn báyìí nǹkan kan àdẹ́ pé wọ́n ti fún lórí ẹ̀mí rẹ̀ tó ń bọ̀ wà tẹ́tẹ́lẹ̀ ní kíní so bó ti ń dé yẹn ẹ mọ̀ sáré máa kọ àwọn kankan fún un ẹ jẹ́ kó sún mẹ́sìn dáadáa fún ara ẹni ọmọ kíní ẹ ọmọ ṣe kíní o yóò máa kọ rẹ̀ díẹ̀ díẹ̀ kèmí kankan mú yàrá gidi bá gbé ẹ jẹ́ kẹ́nìkan ṣe báyìí rárá ọwọ́ ọ̀gbẹ́ káyọ̀ sọ pé ẹ tó bá yá yóò padà lé sú ẹni yẹn gangan náà tí ó padà wá rí pé yóò rí yàn dédé ọ̀tà pé àwọn kan tẹ́yàn ní kọ́ ọmọ rẹ̀ sí wá padà wá ní òun la lóye kó sọ ọlọ́ba máa ń mú ẹ̀sìn wá fáwọn sọ ọba lẹ́yọ ibẹ̀ ló bẹ́ẹ̀ pé wà ìjọ ọlọ́ba sọ kíní kan fún mi àwọn pé sá àkọ́kọ́ máa ṣe lé ìgbà ṣé kíní ayọ̀ tún ṣe lé ìgbà náà tún ṣe lé ìgbà náà so ẹ̀sìn ìní máa ń mú ọkàn èèyàn máa ń súnmọ́ díẹ̀díẹ̀ ni bí owó àti bẹ̀rẹ̀ kọ́lé léyìí èèyàn máa ń súnmọ́ díẹ̀ tó bá yá ìgbà kan mí ìgbà èèyàn kàn sọ pé èèyàn kàn rí ẹ lọ́kàn bẹ̀rẹ̀ pé ah lágbára ọlọ́run ìní ṣe báyìí mọ́ o kò sì ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run jẹ́ sọ́jú ọ̀rọ̀ fún so ẹ̀sìn nǹkan tọ́lọ́ ni a ṣe ní ẹ̀sìn nǹkan tó le tó ṣòro ṣe ni sókèlè ni sẹ́yìn tí wọ́n jẹ́ kó pèsè bá wọn kàánà òmùrú mùsùlùmí fárúdọ̀ tì mí kó sùwà ó lè fẹ́ ẹ̀yàn tó fẹ́ ṣe gangan o tún lè fáwọn dàtẹ́ pé ẹ̀tún sọ pé kí ni owó ẹ̀yàn ló lè fún so ó gbà sùúrù so ẹ̀rọ máa pa àwọn èèyàn pẹ̀lú díẹ̀ díẹ̀ nǹkan tó jẹ́ ojúṣe wọn tí wọ́n gbọ́dọ̀ mọ́ kọ̀kọ́ ṣe ni pé kí wọ́n mọ ọlọ́run lọ́lọ́run kí wọ́n dẹ̀ máa kí wọn ẹgbẹ́ rẹ̀ pọ́ọ̀sì náà wọ́n kọ́ mọ̀ nìyẹn so yòókù ọ̀run àtẹ̀lé ni so wọ́n mọ̀ kírun èmi ó tẹ̀lé èmi ó tẹ̀lé èmi ó tẹ̀lé so tí kílẹ̀ bá ti wá ìdẹ́dẹ́ ni òfin lè ṣe tí èsè fún yàn ẹgbẹ́ rẹ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ tó sọ ni pé kò yẹ kí n kò yẹ kí n ò ṣe so ẹni tó òun náà mò ń sàlàyé fún yín náà òun náà mò ń sàlàyé fún yín mo ti sàlàyé fún yín lọ́nà tó gbà yé yín dáadáa òun náà nìyí pé nínú ẹ̀sìn àlẹ́bíyà sáà bí àwọn sọ̀hábà ti dé yẹn wọ́n lọ wá lẹ́bíyà sáà ìgbà tó wọ Mádínà wọ́n lu bàǹjìrì wàhálà níbi wọ Mádínà tí wọ́n lu bàǹjìrì yàtọ̀ sí pé wọ́n pàdé ànàbí wọ́n lu bàǹjìrì wàhálà níbi wọ Mádínà. kábèrè sọ wọn pé wọ́n tó rìsítì ẹ̀ sí pé kódó wá rìsítì ẹ̀ pé ibi àwọn obìnrin ní kí wọ́n máa ṣe ẹgbẹ́ ẹni sẹ́ so kíní yẹn wọ́n máa wá díẹ̀ díẹ̀ tó bá nígbà gbé àwọn sọ abá wọn ti gbọ́ òun yé ẹgbẹ́ ẹni ẹ̀sìn òṣìṣẹ́ wọn bá fẹ́ pín nǹkan báwọn èèyàn níbi nínú ogúnjọ́ kan àwọn tí wọ́n ti kò fún wọn ní nǹkan àwọn so ikima wà nù ẹ̀sìn láti jẹ́ pé kí ni o lo ikima sí nǹkan tó o ti sọ pé nìkan ti wọ ọ́ náà ẹ̀ lẹ́yìn sọ pé lójú ẹsẹ̀ pé ọkọ̀ ó ti ti gidi so ikima lo ikima sí pẹ̀lú farabalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀ tó fi jẹ́ pé òbí lè ṣe fún yẹn orí ìgbé kò yọnu sí nǹkan ní ẹsẹ̀ fún yẹn ẹ̀ tó òbí lè ṣe fún tó wọ òbí lè ṣe bẹ́ẹ̀ lómi orí ìgbé kò yọnu sí ẹ̀ tó ṣe fún rárá tó bá lè dúró fún ẹ̀ tó ṣe fún yẹn bìkọ́ ọlọ́run ọba yẹn ń zúrí lálùkùnú ọkàn ọlọ́run ọba owó tiẹ̀ ẹni yóò yọnu sí lóye bẹ̀tù ó wò gbé gbogbo ní fẹ́ correct so nínú ó ti correct ẹ̀ nínú ẹ̀mí because lóòótọ́ ìṣe eh, ó wà adáfin ìmọ̀ bẹ̀tẹ̀ ẹ̀ lè lo ikma náà gbà mí fún adáfin ìmọ̀ ẹ̀ yóò lò ní ikma ṣe ó rọ̀ ń gbà mí tẹ́lẹ̀ bá fẹ́ dá fitna lẹ́yìn ní sọ so bẹ́ẹ̀ lẹ́yìn ó ti máa ṣe nǹkan lẹ́yọ kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ so ìgbésẹ̀ kọ̀ọ̀kan ni dáwà nídi líìnù onídi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó gbé ní ẹ lè bára àwọn ọmọ gbọ́n kẹ̀kẹ́ yé mọ́ gan nínú ẹ̀sìn gan tó tó tó ní kọ́ra àmọ́ bẹ̀tẹ́ bá mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa yá wọn yẹn dáadáa so wọlé ọlọ. so ní àwọn sọ nísìnyí àgbẹ̀ wọ́n ní ẹni tó jẹ́ pé ó lọ bí ilé babaláwo tó jẹ́ pé wọ́n jẹ́ fún ní gbẹ́rẹ́ láti ilé babaláwo ó sí gbẹ́rẹ́ àbẹ́tò fún ní àwọn nǹkan pé kó lò so àwọn tó ń yẹ nǹkan wò so. Nam? so wọn náà fi sọ̀rọ̀ kí wọ́n dọ̀ dé àwọn afáfá sí i so àwọn kan wọ̀nyí ó ń sọ èèyàn di kèfèrí ṣùgbọ́n kúfù náà ni dúnà kúfù tó bá jẹ́ kéèyàn bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó yẹ ó sì ń kírun tó ti gba islam tó sì mọ̀ pé òun sì ń jẹ òun sì ń kírun òun sì ń gbára òun sì ń ṣe gbogbo ẹ̀ so nǹkan tó ṣe yẹn yóò máa bà àwọn kankan jẹ́ nu gbogbo àwọn dáadáa tí ń ṣe nú ẹ̀sìn ni gbogbo tó ń ṣe bára yẹn sòtítọ́ máa ń gbé ẹ̀dọ́bà lọ sọ́dọ̀ onífánísìn tó lọ wo kínní tó dẹ̀ gbàgbọ́ wọn ò ní gbà àrùn rẹ̀ fún odidi kínní odidi forty years so wọn wọn kọ́dọ̀ gbogbo bàdà dẹ́rẹ́ ṣe ẹ̀wọ̀n ò ti ní gbà so ẹ̀wọ̀n kaba ní sinmi so kò ní gbọ́dọ̀ mọ́kì so gbogbo àwọn bàdà tó ń ṣe yẹn èsì ẹ̀kọ́ ní ẹ̀ṣẹ̀ tí ó tóbi níwájú Ọlọ́run ba ẹ̀ṣẹ̀ rẹ̀ wà máa di kọ́dọ̀ pé kí ni yóò máa ké yóò máa yọ̀ yóò máa yọ̀ sí i so lóbi jẹ́ pé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ni padà kọ́kọ́ wọ iná náà kó tó wà padà wọ iná àlùjẹ́ so kò ní sọ pé ó ti kó nu àwọn mùsùlùmí àwùjọ mùsùlùmí náà ni ó sì máa àdúrà níjọ́ mìíràn fún un. so alhamdulilayi bàbá wọn ní pé ìgbà tí mo sì tẹ̀sí lọ lẹ́ẹ̀kan mo ní àwọn tó ń jẹ́ àwọn èèyàn yẹpẹrẹ àwọn náà máa ń gbà fáwọn òjíṣẹ́ ọlọ́run ó lè bẹ̀rẹ̀ kí n fi kún náà níbẹ̀rẹ̀ yìí pé nígbà táwọn òṣìṣẹ́ ọlọ́run bá bẹ̀rẹ̀ dáwà so tí wọ́n bá kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bá gbéṣẹ́ dání tí wọ́n bá kọ́ bẹ̀rẹ̀ gbéṣẹ́ yẹn dání àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yẹpẹrẹ ni wọ́n máa ń gbà táwọn tó bá jẹ́ olówó bá fẹ́ gbà ẹyọ kọ̀ọ̀kan nínú wọn ni wọ́n sì kí ni o òun náà ni wọ́n máa gbà ìyẹn kọ́kọ́ nìyẹn náà ṣùgbọ́n abala pẹ́ṣẹ̀ kan ní pé àwọn tí wọ́n jẹ́ nurspart ni o èmi nurspart ni o èmi ni kọ̀ríbù ni o èmi ni kíní kan ni o so gbogbo àwọn eléyìí náà wọ́n ń gbìyànjú nínú ẹ̀sìn ṣùgbọ́n àwọn náà ń ṣe àwọn bídíà tó pọ̀ nínú ẹ̀sìn so àwọn bídà òòlù àwọn nǹkan tó jẹ́ àwọn bídà náà tó jẹ́ kó tó pọ̀ nínú ẹ̀sìn ìdá àwọn abẹ́rẹ́ ọ̀pọ̀ náà ni pé kọ́lọ́ bá kó tó wọn ṣe níbi àwọn gbogbo ẹ̀ náà so péyàn fẹ́ dúró ti ẹ̀sìn dáadáa so téèyàn ó dúró ti ẹ̀sìn dáadáa ó máa ń nira fún olówó gan láti dúró ti ẹ̀sìn dáadáa so torí pé téèyàn rẹ dúró ti ẹ̀sìn dáadáa yóò fẹ́ pa ìgbàlá jùlọ ní Nàìjíríà tó wà yìí àbẹ́dà yóò fẹ́ tún fẹ́ pa owó èèyàn la torí pé <laughs> àwọn ibi téèyàn ti máa rí gbogbo so wọ́n sọ pé àrọ́mù lélẹ̀ yìí àrọ́mù lélẹ̀ èwo ló wá kúndà wọn fẹ́ jẹ ní ìsìn báyìí so báyìí jẹ́ káwọn yẹn náà ni wọ́n nẹ́nìkan ìkànnì àwọn àlájá ní sẹ́kúndì skul so ìkànnì àwọn brothers wa wá lọ síbẹ̀ láti jẹ́ pé kí ó lọ jẹ́ pé olùkọ́ ń bẹ̀ so ìbàdàn wa jẹ́ olùkọ́ ń bẹ̀ ọ wá jẹ́ pé ẹni ẹ wá sọ owó àṣẹ nǹkan náà jọ nígbà tí wọ́n fẹ́ máa sọ pé a máa bára wa ṣiṣẹ́ agreement wọn jọ ní ó wà padà wá yí padà wọ́n fẹ́ máa lu ẹni ẹni lò kí owó lè ṣe é iṣẹ́ bá owó tẹ fẹ́ fún kò tó iṣẹ́ tí ẹ fẹ́ máa gbélé lọ sọ alájà bá yarí pé ẹ̀yin brothers yìí náà lè ń bẹ̀rẹ̀ báyìí àbẹ̀gbà owó náà owó àràm ẹni àmọ́gbà so ẹni facebook alẹ́ ní ìsìn báyìí adúlé ẹdúlé ó dàdú fún yín kéré so gbọ́dọ̀ pé sànú ẹ̀yìn ẹ̀yìn náà ni so olóbi jẹ́ pé ìkẹyẹ ó nira púpọ̀ ní abẹ́tẹ̀lẹ́sí ọlọ́wọ́n bá èyí ó rẹ̀ dí pé àwọn kankan wà tó yẹ ó sì sacrifice ẹ̀ so nínú ẹ̀sìn ọlọ́run gan so ó dẹ̀ máa nira fún àwọn tó ń jẹ́ olówó lẹ́yìn làwọn nẹ́sùn àti kẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ gbogbo àwọn ilé ìkó bẹ́ẹ̀ so ká fi lè rí àwọn yẹn ìgbà kọ́nà bá wọn kó ló bá wa tún ṣàlékún dáadáa fáwọn náà pẹ̀lú gbìyànjú wọn náà kó tún wá bá jẹ́ pé kí àwọn tó ń jẹ́ àwọn èèyàn tí ó tún máa tún ẹ̀sìn ṣe kó tún máa wọbẹ̀ bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ni pé àwọn fídíò kẹsẹ̀ ti oríṣiríṣi wọ́n ní ṣé èèyàn lè máa wò ó wò tí ẹ̀kọ́ nínú àwẹ̀ síbẹ̀ ni so kọ́lọ́mbà kí ó ṣàánú wa àwa tí a wà ká mọ̀ yìí pé àsìkò ó wà very very important àsìkò wa ó wà very very important àwọn tó dẹ̀ gbélé ayé kalẹ̀ wọ́n fẹ́ àìjẹ́ kàsìkò yẹn mọ́ wa lọ́wọ́ àbí ká sọ pé wọ́n ti gba owó àsìkò yẹn mọ́ wa lọ torí pé wọ́n ti àwọn junudu iblis oná làwọn kíṣẹ́ tìyẹn náà jẹ́ tẹ́kọ̀ wọ́n fẹ́ gba àsìkò tó lágbára wọ́n fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ ibù nǹkan mìíràn rẹ pé àwa ò rí bó dáa tó jẹ́ wípé ó sì kù díẹ̀ káàtó ànìkan bẹ̀rẹ̀ pẹ́ṣẹ̀ kan níjó ni pé ní òòrùn kéèyàn jókòó tẹlifíṣàn láago mẹ́ta lórúkọ máa wo wáàsì títí di kíní ìbádà ni ó ṣe o kò ní owó àgbẹ̀ kó mọ̀ wá sí ìbádà ọlọ́run yóò jó yóò wọ sí orí ọwọ́ òun kó mọ̀ ṣe ìbádà lásìkò yẹn ìwé àjọpọ̀ kó mọ̀ wá sí láago mẹ́ta òru nínú Ramadan tó yẹ kó gbúdọ̀ yẹ kó máa gbé kó máa ṣe ìbádà fọlọ́mà kó máa kírun kó máa ṣe gbogbo ẹ̀. sọ sọ pé àwọn nǹkan yìí a gbọ́dọ̀ sọ dáadáa dáadáa wà níbẹ̀ so àwọn fóònù tá a mú dání yẹn dáadáa wà níbẹ̀ aburú sì tún wà níbẹ̀ but aburú rẹ̀ ó pọ̀ ju dáadáa tó mú wa lọ nínú orí fóònù ẹnì kọ̀ọ̀kan wọ́n ti bá gbé àwọn géèmù tá a máa ta sí àwọn oríṣiríṣi nǹkan tẹ́yìn wọ́n máa ta síbẹ̀ sòtò ọba lè pinnu géèmù yẹn èyí ò pè ń dùn mọ́ èèyàn ni ó gbọ́dọ̀ lè pinnu èmi ìlẹ̀ ò ti pinnu pé nígbèsè ayé ètè o pé màá gbé sẹ́ẹ̀tì màá máa ta géèmù bẹ́ẹ̀ ọlọ́run nídìí rí i so èyí gbọ́dọ̀ pinnu because ó máa gba gbogbo àsìkò èèyàn èyí kàn èyàn ṣeré ni ó gbé bọ́ bẹ́ẹ̀ wo késẹ̀tì kan òun náà ni pé kó o rí pé nǹkan kan ṣẹlẹ̀ láwùjọ báyà ni àwọn pé wọ́n máa ń ti eh, ọ̀rọ̀ kan ò yé àwọn èèyàn àfa kan wá ṣàlàyé ọ̀rọ̀ yẹn kó yé àwọn èèyàn wà ní ẹ̀yà mi ní késẹ̀tì yẹn o kí n wò ó kí n lè bá a mọ ọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé ṣùgbọ́n ṣùgbọ́n kí a máa wò wípé eh, gbogbo késẹ̀tì ó dàgbé gbogbo àwọn àwọn kéjèèdì kan wà náà dé pé àárá ó dá ń tòótọ́ kébé kò dáa tẹ́ pé àwọn ẹbí sọ̀rọ̀ bí ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ nǹkan kan nìkan kí sígbó gẹlẹ́ ká tó máa wò lójoojúmọ́ àwọn kẹ́mi náà wà dé pé ó yẹ ká ṣe é so gbàdé yẹn ní dìgínì ẹ̀dẹ́ ò pé mo fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ èèyàn fẹ́ èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ látara kínní ìgbà náà lọ́yẹ kéèyàn lọ wo TV gbàdé yẹn fẹ́ kẹ́kọ̀ọ́ kéèyàn sọ èbè mo fẹ́ so bẹ̀tẹ̀ àwọn eré ó kàn ó kàn ń wú àwọn èèyàn ní ìjùnúdù ìbílíìs ni àwọn ọmọ ogun èṣù ní ládàá kà fún àyìn tẹ̀síìlì tẹ́bí wọ́n ń fẹ́ kó báyàn ní gbèsè ayé yẹn ni tẹ́bí kan wà jókòó èèyàn máa wọlé èèyàn jókòó èèyàn máa wọlé wọ́n fẹ́ kó báyàn gbèsè ayé yẹn ni tẹ́yìn ò bá tètè já èèyàn gbà èèyàn ó kàn wéṣe gbogbo àsìkò yẹn dànù tán yẹn ni kéèyàn ò jókòó èèyàn kéèyàn náà jókòó fún two hours three hours kó ka Kùránì àti kéèyàn wà máa wo fídíò tó jẹ yẹn kéèyàn náà wò síra wọn ẹlòmíì ò lè lọ ní kéwù ó lè jókòó sí ní fídíò kó lọ kọ́ kúránì kò mọ kúránì kà títí di sìn ó dẹ̀ ń wo fídíò nígbèsè ayé ẹ̀ láti àwọn sí ní gbogbo ọjọ́ sáyidé sunday yóò wù tó bá ń dalẹ̀ yóò tún wù kó àwọn wálé kí ó lọ́la alẹ́ ẹ́ bẹ́ẹ̀ náà ni bọ́ọ̀lù náà so nǹkan náà bọ́ọ̀lù ni pé àwọn èèyàn ti wò wípé ah ẹlẹ́bí ọ̀sán pé gbogbo ẹwà àti ilé ṣe pátá yẹn ọ̀rọ̀ bọ́ọ̀lù yẹn ẹ filẹ̀ òní òkè mọ́lẹ́ filẹ̀ so kọ́lọ̀ kó sànù wa kọ́lọ́n bá fi lè ràn yàn lọ́wọ́ téèyàn fi gbogbo àwọn nǹkan yẹn lẹ́ẹ̀lẹ́ gbogbo tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ti ṣe ni ṣùgbọ́n alhamdulilayi bẹ́ẹ̀ máa ń gbàgbé bọ́ọ̀lù kọjá ní sí bíbá dé ẹ̀kẹ́ bíbá dé àwọn ilé ẹ̀kọ́ pé àwọn ilé ìsìn tó wá fọ́nú fọ́ra báyìí bóyá bẹ́ẹ̀ ti rí wọn nu so èèyàn lè sọ pé à mo mọ̀ tó wá fẹ́ wo kankan láì tẹ́ wọn wo láyé mọ́ so ọgbọ́n ọ̀ràn yàn lọ́wọ́ kọ́nà ọ̀ràn yàn lọ́wọ́ kí ni èèyàn ò rí ní nǹkan tó dáa tó dùn tó yẹ pé ó ń jẹ́ kí kó wàhálà àbáyàn ni so gbogbo nǹkan tẹ́yìn bá fẹ́ ṣe láyé yìí so èyàn gbọ́dọ̀ ṣọ́ra bẹ́ẹ̀ náà ni kéèyàn fẹ́ lọ browse fẹ́ lọ ṣe kankan olóhùn ṣáàtì òun ṣe kinní kan òun ó gbogbo wàhálà tó ń kó bá ara ẹ ó ti pọ̀ jù ẹgbẹ́ mi yóò rí i pé mo nídìí kinní yìí òun fi lọ́ọ̀bẹ̀ kìí ṣe wípé mo fẹ́ báyàn sọ̀rọ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pé mo fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tẹ́ fẹ́ jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ very very important gbogbo wà very very important ọkàn wípé ẹ̀yẹ́ kí n máa wá ọ̀rẹ́ kan káàkiri gbogbo àgbáyé kí n kà máa wá kinní kan kí ni ẹ fẹ́ gbogbo eléyìí ṣe ọ̀rẹ́ tí ó ní wúlò fún yàn láti kí a mọ̀ so kéèyàn kan kéèyàn ló gbogbo nǹkan tí mú wáyẹn o dáadáa wà níbẹ̀ ṣùgbọ́n àwọn ìyá tọ́ra wájú aburú bẹ̀ ó ṣe kí ni o ó pọ̀ ju dáadáa bẹ̀ lọ so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa kí ọlọ́run bá kó lẹ̀ dáàbò bẹ̀ nìkọ̀ọ̀kan wa so wọ́n ní ká máa sọ náfìlà òru òní ṣé wọ́n ṣe wọ́n ní wọ́n ṣe wà nù Kùránì àbí wà nù àdìsí so àṣẹṣẹ máa ṣàlàyé fún wa náà wípé so kọ́lọ̀ ń kó sànù wà ní pé àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa tí a bá ẹ̀sìn lọ́wọ́ wọn wọn ò kì í fẹ́ kúrò ní ibi tí wọ́n bá wà so àwọn èèyàn ò kì í fẹ́ kúrò ní ibi tí wọ́n bá wà ó ti wọ́n máa wọ̀nyàn la ó dẹ̀ tún wọ́n ní wàhálà láti kú mẹ́ẹ̀ ó tún wá máa ní ọlọ́ra nǹkan náà ti gbọ́ yẹn báyìí àníwọ̀n láti kú bẹ́ẹ̀ kú rí bẹ́ẹ̀ rárá nǹkan tí mùsùlùmí need ni pé ẹ̀rí dà so ẹ̀rí ni mùsùlùmí need ẹ̀rí nìyí o so ẹ̀rí yẹn gangan ni mùsùlùmí ọ̀rọ̀ máa ṣe kí ni o ni ó máa tẹ̀lé so kò sẹ́rí lórí bó ń ṣe ọlọ́run máa máa ń pẹ́ àwọn sọ̀rọ̀ báyìí pé ẹ kéde fáwọn èèyàn yìí pé lóru òní o yẹn náà fi làtẹ̀yìn yàn nìyí ṣọlọ́run bó ṣe bẹ́ẹ̀ àwọn tó yẹ tó tẹ́ lóṣìṣẹ́ ọlọ́run ọba náà ń ò ṣe bẹ́ẹ̀ so àwọn tó tẹ̀lé tẹ̀lé wọn tẹ̀lé wọn ò ṣe bẹ́ẹ̀ so àdẹ̀tún nílẹ̀ lágbára táwọn èèyàn náà tún lọ wọ́n á rí pé àwọn èèyàn lọ sí múra wọ́n sì gbogbo ẹ̀ wọn ò sọ pé bàtán kírun tán kí wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn so ibi ni ó ti common jù ní ilẹ̀ nàìjíríà ló ti common jù pé kọ́ máa sọ pé náfìlà ti àfẹ́yàn lóru òní ni àdéhùn tẹ̀lé sàrà ẹ̀fọ́ àwọn èèyàn yìí pé eléyìí ò sínú kúránì kò sí nínú àhàdís ẹ̀fọ́ àwọn èèyàn lẹ̀ bí wọ́n bá ti lágbára mọ́ kí wọ́n yan náfìlà tó bá ti lágbára mọ́ so tàràwí náà tá à ń yẹn lálẹ́ yẹn òun náà ló ṣe déédéé nǹkan náà ń pè ní kíni òun náà fi láta yẹn lóru ẹyọ kan náà ni kó dẹ̀ kí dáadáa so àti talẹ́ o àti torú o méjì á sáà kí wá ti wà sáà ní bá ti máa kí lọ náà nìyẹn àfikún náà kó sànù wa so eléyìí agbọ́dọ̀ yí padà dáadáa bẹ̀tẹ̀ àwọn yòòsí náà ti yí àwọn yòòsí náà ti yí padà kọ́lọ̀ kó yẹ nìkan kan so ẹ̀rọ mi lọ sáré kí n dá sáré dáhùn pẹ́ṣán yìí àmàdó nìsín. kwẹ́ṣán wọn tí ó wà ń bì tí ọlọ́ba ní kí n gbọ́ yé dáadáa so ó dàbí wọ́n sọ̀rọ̀ nípa ẹran ni so mi wàá mọ ẹran èyí tí wọ́n ń sọ bóyá ẹran ọdún so ẹran ọdún náà ló fẹ́ jẹ́ wípé ṣé ẹran ọdún wọ́n ní téèyàn bá pa ẹran ọdún ní ọjọ́ ọdún bẹ́ẹ̀ lè pa ní ọjọ́ kejì so ẹran ọdún ló bá ti jẹ́ pé ẹran ọdún léyà bá ní so wọ́n fún wa ní ààyè láti jẹ́ pé tá a bá lè pa níjọ́ ọdún ká pa ní. ẹran ẹran bá ń sìn òkè wọn ní ẹran tí ẹ bá ń sìn wọn ní sìn lè pa ní ọjọ́ ọdún so ah, ẹran lẹran ń jẹ ẹran tí ẹ lè pa nínú ilé ẹran tí ẹ lè pa nínú nínú iléyá gbogbo àwọn ẹran tá à ń sìn ilé yẹn náà wọ́n wà nù wọn bẹ̀rẹ̀ tó dáa jù kan ní kí ni o àgbò òun rẹ́bìnrin ibi tó ti ọlọ́run bá pa ṣùgbọ́n a lè pa ẹran tí à ń sìn nínú ilé káfíńpaléyà a lè pa abo ẹran a lè pa akọ ẹran sògbóṣèdá a lè pa a lè pa màálù a lè pa ràkúnmí so ṣùgbọ́n ètò ọlọ́lá jù náà ni pé kọjá pé a pa àgbò ṣùgbọ́n tá a fẹ́ pa ẹni tó bá tóbi àwọn bíi méjì àbí mẹ́ta àbí mẹ́rin àbí márùn àbí mẹ́fà a lè para pọ̀ láti pa ẹran náà so ìyẹn jẹ́ question yẹn wọ́n ti yàn bá bẹ̀ kí ṣáìn èèyàn wá bá sálámà wọ́n ṣe sálámà tó yàn bá yẹn èèyàn lè kà á pé èèyàn ti bá rákà kan tẹ́gbẹ́ èèyàn wà kí rákà mẹ́ta tó kù sí lẹ́yìn rẹ̀ so eléyìí question tí wọ́n béèrè yìí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n panupọ̀ lé lórí tó jẹ́ àbíkáwé pé ìjùmúrù lè wùlà máa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n panupọ̀ lé lórí òun ní pé tí èèyàn bá ti lè bá ìmáàmù ní rúkú tí ò tí ìgbórílẹ̀ kúrò ní rúkú téèyàn lè bá ń bẹ̀ ìgbà náà lèèyàn bá rákà ẹgbẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan sọ wípé téèyàn bá ti ka fátíà èèyàn bá rákà ṣùgbọ́n èdè òní ilẹ̀ jù tí gbogbo àwọn sọ̀hábà náà dúró lé lórí ni pé ẹni tó bá ti bá rúkú ó ti bá rákà ṣẹ́ni tó bá bá sálámà òun ò bá rákà ń tiẹ̀ so mẹ́rin rẹ̀ olóṣèkí ni òun ò yóò pè é wọ́n ní pé ṣé yóò bá ìmáàmù nírúkú ni àbódìsí Allahu Akbaru tó jẹ́ pé kólódì yìí pé mọ́mù tí wọ́n ń gbórí sókè táwọn afáàsọ náà ni pé ó gbọ́dọ̀ bá ìmáàmù nírúkú tó bá ṣe Allahu Akbaru lókè báyìí tí ò tí ì bá ìmáàmù nírúkú irú ẹni bẹ́ẹ̀ kò bá ṣùgbọ́n wọ́n fún ní chance kan bẹ́ẹ̀ chance kan tó wọ́n fún náà ni pé ó lè lo Allahu Akbaru tẹ̀gbátùn ìrọ̀mì nìkan kọ́ ẹ́ pé ni ó ṣe tí ó dẹ̀ wá yóò ṣe tẹgbẹ́ ká dúró ká fi ṣe tẹgbẹ́ tó lè rọ yóò ṣe náà rò yóò wà lọ bá ìmọ̀ tó lè ṣe aláwọ̀ agbára kó tó lọ bá kó tó lọ rùkú sùn ó bọ́lá bá ìmọ̀ ní rùkú sọ̀rọ̀ tọ̀. àníyàn ó bá ìmọ̀ ní rùkú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk